ọwọ́ àwọn èèyàn tó ń tún táyà ń pa bó ti báyìí ara ò ní dára ẹ irú ẹ̀ làwọn aṣáájú wa rere sọ pé a máa rá mi pa àṣẹ lọ lára nǹkan àgùn wa subhanallah yẹn ni kí táwọn bá ti ṣẹ lọ àwọn ọ̀rá mi rẹ̀ lára ń táwọn ń gùn ràkúnmí ni ẹṣin ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni àwọn òrìkan yarí máa wọn lọ yẹn kọ́ ló ń fẹ́ràn àwọn dáadáa gbàtí wọ́n sì ti mọ̀ pé sísẹ̀ tó sẹ́lọ̀n ní nǹkan ọ̀gùn rẹ̀ ṣe yarí mọ́ ọ lọ́wọ́ kí ló ṣe wọ́n á tètè padà sọ́dọ̀ ọlọ́ wọ́n á tú bá ní wọ́n á tú bá ní náà ló fà á ló fi jẹ́ pé látàrí ẹ̀ṣẹ̀ mọ́tò tá a gbé wá tá a gbé wá látòdìdí kánù tá a fi dógun mọ̀ sọ́ mọ́tò yìí ń ṣiṣẹ́ ni àwa kí ẹnìkan lójú ọ̀nà la bá paná gbára lé ni ẹ bá ń kílé à ń lọ sí kò ní. Taba paná taba a bá kíkẹ́ kọ́ bá dáhùn kí ló dé jamaatu wọ́n lọ gbé àwọn mẹ́kọ̀ọ́ wa àwọn specialist wọ́n wò wọ́n ní nǹkan kan sèmẹ́ntò yìí wọ́n ní àbí ká gbé lọ kọ̀mpútà wọ́n gbé sí kọ̀mpútà wọ́n ní kò sí everything okay ah ìwọ ló okay torí ìwọ tí wọ́n bá wó tó sì ké ó pé mọ́tò yìí okay subhanallah àìmọyerú rẹ̀ ti ń ṣẹlẹ̀ bàbá masini ó gbé masini lọ síbi kan ọwọ́ kan lọ́dà ńgbà tí ń lọ níbo débẹ̀ tán masini bá yarí yọ padà masini bá yarí kí ló dé bí bàbá tó lọ ṣe zina ó ti gba ní tí ó gbà pé ọwọ́ afẹ́ máa lọlé ọfẹ́ máa gbérántí lọlé sá yóò tún máa pọ́ntì lá lórí masini ọba kíkẹ́ oní náà lọ́tẹ̀ ikọ̀ ẹ wá bá ń tì í wọ́n tì í ọkàn ṣe é fin ni kò gbé kọ̀kọ̀ gbaná wọ́n yọ plọ́ọ̀ wọ́n ní kọ́ dọ̀tí wọ́n ọ̀dọ̀ ẹ̀ fọ́ wọ́n fọ́ wọ́n ní òsì tó ṣe wọ́n ní kíní kan tí epo máa wọnú rẹ̀ wọ́n tún yọ náà wọ́n tún fọ́ kò sí tó ṣe ẹ kíkì ẹ kò tún dáhùn ó gun mọ́ṣíìnì wa ni ṣùgbọ́n mọ́ṣíìnì gùn lọ lé subhanallah látàrí ẹsẹ̀ ó ti dé lé ni òjijì ni ó tún wọ́gí àmọ́ lọ́wọ́ tó tún fẹ́ gbé ṣubú láì ṣiṣẹ́ torí ẹ bó bá ti ń sẹlọ bẹ́ẹ̀ lọ màá rí bẹ́ẹ̀ lọ màá rí torí ẹ ló ṣe jẹ́ pé ẹ àdúrà kan táwọn Yorùbá máa ń ṣe púpọ̀ lọ́mọdé abó lórí ibú ọkọ̀ ó nítumọ̀ ó nítumọ̀ islamically nítorí pé lórí ibú tó ti sẹlọ̀ tó ti sẹlọ̀ tó ti sẹlọ̀ tó ti sẹlọ̀ ó lè tó àsìkò tí ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ wá jọ wọkọ̀ ẹ wá ń lọ lọ́nà ọlọ́run akọ àsìkò àti jìyà tiẹ̀ tó ọlọ́run bá ní kí mọ́tò kọ́tàkìtì ọ̀bọ bí ẹ̀ mẹ́fà ní gbogbo ẹni tó wà náà kọ́ kú torí olórí ibù ah, tiwantiwa jẹ́ ẹ àwọn ẹsẹ ọ̀daràn ẹsẹ kìíní à kullun yub'athu ala niyyatihi ọlọ́run gbẹ̀yìn dìde lórí àníyàn tì ń ṣe rí ọlọ́run ó wù kọ́ pa gbogbo yín bẹ́ẹ̀ torí olórí ibù yìí àmọ́ àníyàn tí Ọlọ́run fi gbé yín dìde níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù pé ẹ̀yin ẹsẹ̀ yẹn bù so ikú tẹ wá kù bó ṣe gbóná tó ń ẹ mọ̀ kó ti síwájú pé gbogbo tó bá ṣe mùsùlùmí láyé Ọlọ́run fẹ́ fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ni láyé ó wà nù hadith pé tọ́lọ́run bá bá fẹ́ràn àwọn èèyàn kan ajjala lahum albalaya Ọlọ́run kan àdánwò lójú fún wa àdánwò tètè ṣẹlẹ̀ sí wọn láyé faman radiya falahu rida ọmọ nsaxitọ fẹlẹhu sọkt ẹnitọ́ bá yọnu sí àdánwò tó lọ́n gbé ba ọlọ́run yọnu sí ẹnitọ́ bá sì bara jẹ́ ìbínú ní ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ torí ẹ ẹ kọlọ mẹ́jẹ kéèyàn bó lórí ibú ọkọ àdúrà yẹn nítumọ̀ torí ẹ àwọn yahudi gbogbo ntọ́lọ́run bá ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa nínú rẹ̀ ọlọ́run sọ àwọn kan léèwọ̀ fún wa nítorí àbòsí wọn tí wọ́n ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ò ṣàdédé ṣe bẹ́ẹ̀ àfi nítorí kí wọ́n lè bá a ronú torí kí wọ́n lè bá wọ́n lè bá a ronú kí wọ́n lè bá a padà kí wọ́n lè bá a ronú kí wọ́n lè bá a padà sídìí tọ́lọ́n ẹ̀rí lójú ayé Musa aleyhi salam ìwà àbòsí yìí náà wọ́n wù wọ́n tún wù títí tó fi dórí ayé Isa aleyhi salam wọ́n tún ṣe títí títí wọ́n tún gbà pa wọn pa gbogbo àbòsí ni wọ́n ń ṣe ọlọ́run wa ní ìyà tá a fi jẹ wọ́n òun náà nípa ṣe àwọn tá a ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa apá kan nínú rẹ̀ àṣeléwọ̀ fún wa wàbí sọ́n dé gẹ́gẹ́ bọ́lá bá ti ṣe sọ nínú àyà mi ọlọ́ni kullu ta'ami kana hillan li bani isra'il illa ma harrama isra'ilu ala nafsihi min qabli an tunazzala at-taura qul fa'tu bit-taurati fatluha in kuntum sadiqin ọlọ́ni gbogbo oúnjẹ gbogbo oúnjẹ gbogbo oúnjẹ pátá káfà ńlá ṣe lẹ́tọ̀ fáwọn ọmọ Israẹli tẹ́lẹ̀ gbogbo oúnjẹ la ṣe lẹ́tọ̀ fún wọn tẹ́lẹ̀ àyàfi ohun tí Israẹli fúnra ara rẹ̀ a sì ti ma israẹli yẹn ni ta ni anabi yaqub aleyhi salam torí isra ní èdè ibru ó túmọ̀ sí abudu abudu il ó túmọ̀ sí allah abdullahi yaqub israel ní anabi yaqub aleyhi salam ó túmọ̀ sí ẹrú ọlọ́run tí ń jẹ́ yaqub gbogbo ń jẹ́ ńlá ṣe lẹ́tọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì gbàdán sọ pé gbogbo oúnjẹ bẹ́ẹ̀ náà ni gbogbo omi nítorí pé aró oúnjẹ lomi oúnjẹ àti omi oúnjẹ ni gbogbo ẹ̀ ń jẹ ìlú sì fà á ló fi jẹ́ pé fúngbà pípẹ́ bí èèyàn bá jẹun tí bá mú mi ó ṣeé ṣe kó láàyè ọlọ́run sì ti fi hàn wánú alukur'an ipò oúnjẹ lára rẹ̀ lómi ọlọ́run ní falamma fasala Talutu bil junudi qala inna Allaha mubtalikum binahar faman shariba minhu falaysa minni wa man lam yat'amhu fa innahu minni nígbà tí Talut. tó kúkú àwọn ọmọ ogun rẹ̀ tí ń kó wọn lọ ó ní ẹjẹ oyè yín o pé àdánwò kan ń bẹ wọn adútọ náà wọn bó ṣe fún wa o àdánwò yìí òun náà ni akérèmọbú odò kan àárín kò wájú ẹnìkan múnú ẹ o ògbé ọba múnú ẹ ẹnìkan àdánwò nù sì pé ah, bí n tí ó bá ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀gá yìí ni ó yà ṣẹlẹ̀ sẹ́wọ̀n kẹ́lómi ọ̀sọ́ bẹ́ẹ̀ tọ́lọ́t ọlọ́lọ́wọ́n dán yín wò àdánwò yìí sì ni pé àárín kó akérèmọ́bù odò kan wájú ẹnikẹ́ni tó bá fi lè mu nínú ẹ̀ falẹ̀ yìí sẹ́mi nì ajẹ́ pé kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn mi má kò ní bá mi lọ má ogun tá à lọ jà yìí kò ní tẹ̀lé mi má ibi táwa fẹ́ lò ní wọ́n mẹ́lẹ́mí ọkọ̀ àmùhù ẹni tí wọ́n bá wá jẹ omi náà fahuwa minni òní ọjọ́ kan nínú àwọn ọmọ ogun mi ọlọ́run ní ẹni tí wọ́n bá jẹ nínú rẹ̀ jíjẹ omi ó túmọ̀ sí pé omi ńkọ́ oúnjẹ ni wa man asdaqu minallahi qila tá lọ́rọ̀ rẹ̀ jódodo tó tó tọ́lọ́n. torí ẹ wọn scientist kan tí wọ́n máa tanra wọn jẹ wọn máa fà nínú hall tó ń jẹ lómìnì àbómi sómìnì kẹ gbáyé ìbára yín Ọlọ́run ti parí rẹ̀ Ọlọ́run pè ní kíni ó pè lóúnjẹ eléyìí jẹ bó ti ṣe jẹ torí Ọlọ́run ní gbogbo oúnjẹ nítorí gbé wa ni pé oúnjẹ omi gbogbo nǹkan ó ti jẹ́ fún àwọn ìdínú tó fi jẹ́ pé nínú ìmọ̀ nípa bá a ṣe máa ń yọ ìdájọ́ nínú alukur'an àti sunna a ní mas'ala kan ìwádìí kan tó dá lórí wípé mal aslu fil kí ni ntọ́jẹ́ ìpìlẹ̀ òfin tọrọ mọ́ gbogbo nǹkan láyé síwájú kọ́lọ́hún tó sọ òfin kalẹ̀. So, pé síwájú kọ́lọ̀ wọn bó tó sọ òfin kalẹ̀ kí ni ìdájọ́ tó rọ̀ mọ́ gbogbo nǹkan ṣé pé gbogbo nǹkan ẹ̀tọ́ ni àbí haram láwọn nǹkan tá à ń lò tá à ń jẹ tá à ń wọ̀ ṣé halali ni àbí haram ìyapa tó pọ̀ wà láàrin àwọn olùmọ̀ pé kófin ó tó sọ kalẹ̀ nísìnyí gbàtà ádámà sọ kalẹ̀ sílẹ̀ ayé ṣé gbogbo tí ádámà bá ti ní lọ́jẹ̀tọ̀ fún láì jẹ́ kó retí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run pé lò ó àbí má lò ó ìtumọ̀ tí wọ́n sọ nù. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n náà ọ̀rọ̀ lè dàbí tá a tó ti pé ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló wà òfin ti dé ọ̀rọ̀ lè dàbí tiẹ̀ torí pé ọ̀ọ̀mà ó sì ń gbé abúlé kò kan tó yẹ kó kò sólù máa ń bẹ̀ ṣé gbogbo tó bá ti fẹ́ lò iná ló lè máa lò gbogbo tó bá ti fẹ́ jẹ náà ló lè máa jẹ àbò ń bùkátà láti máa ṣèbéèrè ẹ dákun sọ́tọ̀ ká jẹ pamá àbí ọ̀tọ̀ ká jẹ pamá ẹ dákun sá lè jẹ iṣan ẹran àbá lè jẹ iṣan ẹran ẹ dákun sá lè jẹ àsáró àbá lè jẹ àsáró ẹ dákun àdàlú sá lè jẹ àbá ẹ dákun ìbéèrè wọn pọ̀ àbí òní pọ̀ àwọn olùmọ̀ngàn máa pa fóònù wọn níláyè fóònù pé ẹ dákun torí tọ́lọ́ ẹ má pa mi torí ẹ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn sọ pé gbogbo ń tà ń lò tó jẹ́ lílò àbí jíjẹ o síwájú kófin ó tó sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ pátá ẹ̀tọ́ ni gbogbo ẹ̀ pátá ẹ̀tọ́ ni torí pé Ọlọ́run sọ pé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a Ọlọ́run ló dá fún yín gbogbo ohun tí bẹ ní orí ilẹ̀ lápapọ̀ àwọn olùmọ̀ wá sọ yìí pé Ọlọ́run ọba sísọ yìí ó sọ ni nísọ tẹni tí ń sèyànràn lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá kó ń dá fún wa ọ wá dá fún wa ká má bàa lò kí ni ìyàrá tó wá wà mẹ́. mo rò pé yé wa ipe ńgbà tó ti sọ pé mi ni mo dá gbogbo ti ń bẹ lókè pẹ̀ fún yín ó túmọ̀ sí pé ó dá fún yín kẹ́ ẹ lè bá a ṣe kí ni kẹ́ ẹ lè bá a ṣàǹfààní nínú rẹ̀ ni tí ò bá wá jẹ́ pé kẹ́ ẹ lè bá a ṣàǹfààní nínú ẹ̀ kí wọ́n á nìtumọ̀ yín pé ebí mi ni mo dá gbogbo ti ń bẹ lórí ilẹ̀ fún yín. torí ẹ nígbà tó fi náà dé a rí wípé èyí tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ nínú àwọn nǹkan wọn kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ ìdí inú tó fi jẹ́ kó tó bá ṣe anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó rí tọ́lọ̀ ṣàlàyé haram ni haram ni haram ni ó ló ń kà ṣùgbọ́n èyí ṣe lẹ́tọ̀ ṣàlàyé ó túmọ̀ sí pé yàtọ̀ sí ìta ni a àdúpẹ́ fọlọ́n tó ṣe ọmọ èèyàn wa yà lágídí ẹ̀wù adúrò ètò sẹlẹ̀tọ̀ fún wa lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀nba díẹ̀ tó ṣe léèwọ̀ fún wa èèyàn wàá tún yarí kanlẹ̀ yìí pé èyí tó ṣe léèwọ̀ gan ló wò yóò mú ẹlẹ́dẹ̀ yóò máa pa yóò máa jẹ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ yóò mú ọtí yóò kó sórí tébù yóò máa mú ní ẹlẹ́dẹ̀ tó ṣe pé wọ́n jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ó mú kí arọ́ kọ́ máa bí ìdín ọjọ́ lọ yẹra rẹ wò lọ́sípítù ìnà ìwádìí ìjìnlẹ̀ ló fi léyìí hàn ntú ń jẹ ara rẹ ọmọ abídìn nínú ara ara ọmọ abídìn. akramakumullah kátì ẹ̀pọ́ lọ́hùn ṣe léwọ̀ ọ̀dà gbogbo nǹkan lẹ̀tọ́ kápẹ́ ẹ̀tọ́ náà kí ló wù àwọn àwọn ṣe burú tí jí nǹkan àwọn èèyàn jẹun ṣé kò sẹ́pẹ̀rẹ̀ sẹ́pẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ntàwí a ọ̀sẹ̀pẹ̀rẹ̀ bàjẹ́ ẹlẹ́dẹ̀ ntẹ̀ ohun ewu nǹkan tó mà ibi tí pọ̀tọ̀pọ̀tọ̀ wà níbi ìgbẹ́ bí tọ̀ akramakumullah bẹ̀ni ọmọ akẹ́nu tó ń bọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ làwọn ọmọ ajẹ ẹ̀rí pé ntí máa ń jẹ ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ náà lọ́nà ọ̀rọ̀ ní ti tọrọ yọ̀ọ́ máa fẹnu wà lẹ́nu subhanallah bẹ́ẹ̀ náà ni nínú aburú tó tún wà nù jíjẹ ẹlẹ́dẹ̀ òní pé gbogbo ẹni tí máa ń jẹ lẹ́dẹ̀ ìwádìí ìjìnlẹ̀ ló fi léyìí hàn o owú ọ̀bàjẹ́ lára rẹ̀ kò ní ìjowú mọ́ ó lè fi ìyàwó rẹ̀ ṣàlejò kò sí ti bẹ́ẹ̀mẹ́ ìbẹ́ yìí náà máa rí ẹni rí ẹ ẹ ń kúkú rí níìsí tó bá pẹ́ nìkan wọ wa alihamudulilayi wo ìjẹlẹ́dẹ̀ àmọ́ àwọn ẹlẹ́lẹ́dẹ̀ tẹ́nìkan bá wọ àwa tó náà ń jẹlẹ́dẹ̀ tílé náà ń jẹlẹ́dẹ̀ nítorí máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n pe ìyá títí ẹ̀yẹn lọ jókòó tì ìyá fúnkẹ́ ẹ̀ wá jókòó tì o wọ́n sì pàṣípààrọ̀ subhanallah so kálukọ́ akọ̀jú sí ìyàwó ẹnìkejì bí ìgbà tó sì pé ìyàwó rẹ̀ ni nke aa ayin baba ń tọ́jú yín gan o kódà gbogbo ẹ̀kẹ́ yín ló ń gbé gbémúgbémú pé bẹ́ẹ̀ ni ń gbé gbémúgbémú <laughs> nítorí pé ẹlẹ́dẹ̀ ó máa ń ba kíni jẹ́ lára èèyàn ó máa ń bowú jẹ́ lára èèyàn ọlọ́run sì ló ń ṣe léèwọ̀ tí ṣe léèwọ̀ gan ti tún sábàbí bẹ́ẹ̀ ni wọ́n mu tíì ẹlòmíì ó mu ògógóró ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fa a bí káwé ọmọ tàmá abẹ́yìn náà ò fura bẹ́ẹ̀ torí rẹ̀ ẹni tó ń sọ pé ẹ kó àtìlọ àwẹ̀ kó sọ ẹnu rẹ̀ kó gbọ́dọ̀ tún sọ bẹ́ẹ̀ mọ́ kí ni ń tì lọ ibì kan wà nígboro òlu kan <laughs> tó ṣe pé bí ẹ bá jí ní aago márùn àṣùbà tí yẹn bá gbàbẹ kọjá ẹ bá kí wọn mú ògógóró wàláhì àwọn kò sí pé ẹni tí ó ra ògógóró débẹ̀ ṣáájú bàbá tí ó sì lé ògógóró yìí ètí ń gba sẹ́pẹ̀ etí ń gba burúkutu ọtí kà gbogbo ẹ lóríṣiríṣi wàláyé so wọn á gba ibẹ̀ kọjá ńjọ́ kan ní níbi ọwọ́ àṣùbà ah Allahu akbar àṣẹ irú bíi náà wọn lè mẹtẹẹtẹ jí jáde báyìí <laughs> kò sẹ́ni kankan mẹ la ẹni tí ń ta ògógóró àbẹni tí ó mu. Allahu akbar a ah, bí kí rọmọdún ọmọ tẹmá ẹ mà yín pé látàrí wọn mú ògógóró wọn mú gbogbo Ọlọ́run lọmọ ilé tó ti fọ́ Ọlọ́run lọmọ iye obìnrin tó ti ṣòfò ọkọ nítorí pé ògógóró òjò ọrán ti kó fẹnìkan lé má kò jẹ́ ọrán ti kó bí màkàmá ọkọjá àfiṣe tó bá ti rówó báyìí lọ dájọ́ ń bẹ ni àjọ àdáàkú nítorí wọn kọjá gbàgbé lọ́sàn-án. ibẹ̀ tún dá wam wọ́n sì o àmẹ́nìkan ò sí mbẹ́ ẹnìkan ṣe salamu sí mi látọ̀kọ́ ẹ̀ ń fẹ́ dàn á ah, ṣé <laughs> sáwọn èèyàn máa jókòó bí ìwọ ọ̀daràn yìí tí wọ́n sì tún máa mo ti wá lọ jìnnà kí n jókòó wà aleykum tó wá jẹ́ mùsùlùmí tọ̀ ọlọ́ọ̀lọ́mọ torí pé mùsùlùmí ò ní ọmọ jókòó di ògógóró wọn ò mọ ògógóró ní ìsinfa àmẹ́rù ń àwọn nǹkan tí ò da ọlọ́run ṣe lé wọ̀ nítorí pé ó fẹ́ràn wa ni torí pé ó fẹ́ràn wa ni iná ló fà á téèyàn máa ronú dáadáa ẹ rí i pé tí mùsùlùmí bá mójútó òfin ọlọ tí ń ṣọ́ra fún tọ́lọ̀ ní ká má jẹ ká má mu kò fẹ́ sẹ́ni tí wọ́n fẹ́ gbádùn tó mùsùlùmí nù àwọn èèyàn ò nídìí kó máa lọ medical check up wàláhì torí pé látàrí ìjẹkújẹ ìjẹkújẹ ìjẹkújẹ ibẹ̀ láàárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ torí ẹ̀ làwọn lárúbáwá ni wọ́n ti ṣe pòwe látàyè john kí islam gan tó dé wípé al-ma'idatu baytu daa ibi tá à ń jẹun sí wọn ibi tá à ń jẹun sí gangan gangan ó ní ilé gbogbo àmódi ilé gbogbo àárẹ̀ torí pé téèyàn bá ti fi géèjì sóúnjẹ tí ń jẹ àárẹ̀ tí ó mú láyé yìí ó ń gan fúnra rẹ̀ yóò pọ̀ wọ́n sí o torí ẹ tí mùsùlùmí bá sọ̀rọ̀ afúntọ́lọ̀ ní kọ́ máa jẹ ó sọ̀rọ̀ afúntọ́lọ̀ ní kọ́ máa mu ó sọ̀rọ̀ afúntọ́lọ̀ ní kọ́ máa ṣe à bóòlù sì fẹ́ gbárùn kárùn torí ẹ gbogbo oúnjẹ lọ́lọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ọmọ Israel wọ́n sì pè wọ́n lọ́mọ Israel torí pé Yakub aleyhi salam òun ló bí àwọn ọmọ méjìlá tí gbogbo wọn jẹ́ ọkùnrin tó sì pé látara wọn iná ni ẹ̀yà méjèèjì la ọmọ Israẹli ti ṣẹ́yọ àwọn ni wọ́n ń pè ní al-asbaqo al-asbaqo àwọn àrọ́mọdọ́mọ Yakuba òun ló bí àwọn bàbá tó ṣe àwọn wọ̀nyẹn iná ṣe ń pè wọ́n ní àwọn ọmọ Israẹl ìjẹ́ ọmọ Israẹl kò sọ wọ́n di ẹ̀yà kan tó lọ ń dáyà sọ́tọ̀. So kò sọ wọn di ẹ̀yà kan tó dáa ju gbogbo ẹ̀yà lọ yàtọ̀ sí báwọn ṣe ń lérò àwọn ń wò wípé àwọn ni sha'abullahi al-mukhtar bí wọ́n ṣe máa ń pera wọn ni àwọn ni àwọn èèyàn ọlọ́run tọ́lọ́ ń sàlẹ̀sà bí yahudi ṣe ń wòra rẹ̀ nù gbogbo kíbi tí yahudi bá wà láyé wọ́n máa ń wò pé àwọn èèyàn yòókù ẹ̀ yàtọ̀ sí bàtẹ̀ ẹ̀sẹ̀ àwọn ẹ sì yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ tó lọ ń dá káwọn máa gùn àṣírí yìí tú nígbà tí ìwé kan jáde wọ́n ń pè ní Protocolat Sahayina the Zionist Protocols àṣírí ìwé yẹn tú lẹ́yìn tí wọ́n ti ń gbé pamọ́ tipẹ́ ànilọ́dọ̀ àṣírí àwọn Yahudi tún bẹ̀ bí wọ́n ṣe ń pe àwọn èèyàn yòókù láyé àfi bí ẹranko tọ́lọ̀ ń dá fáwọn torí wọn bá pẹ́ nìkan ó dàbí gbà tí àwọn náà pè kúté ni wọn ò ní kà sí ẹwù bí wọn ṣe ń pa àwọn Palestine fún ọ̀ka kún pa àwọn pààyàn àmọ́ tí wọ́n pa Yahudi kan àwọn ṣe tán láti ba gbogbo dídì ìlú kan jẹ́ lọ́dọ̀ àwọn Palestine torí àwọn lèèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi sallam láwọn Yahudi nígbà tí wọ́n ń fura pé àwọn tí wọ́n ń àwọn kọjá ewé báyìí ó ṣeéṣe kánábì ò dojú ogun kọ àwọn so ẹ sì mà ìgbé téèyàn bá fẹ́ dáàbò bora rẹ̀ ìwọ lọ́sẹ̀ o àbí ká mọ̀ rẹ̀ sọ léyìn torí ẹlòmíì lè fi kọ́gbọ́n kọ́gbọ́n nínú òfin ìgbésí ayé wọ́n ní tó bá fẹ́ dáàbò bora rẹ̀ ìwọ lọ́sẹ̀ o dípò tó ọmọ kẹ ẹ dákun ẹ má bínú ẹ ní í ṣe bẹ́ẹ̀ mà ọ sọ pé ah sẹ́ẹ̀ mọ̀ pé ẹsẹ̀ abẹ́yìn òfurá pẹ̀ sẹ́mi ni àbí tí ìbá ṣe pé mò ń wo tipẹ́ ẹ̀ dàgbà làwọn yóò bá mọ̀ pé ẹ ṣe sùúrù olójẹ̀bí fa <laughs> so náà sọ pé alhujumu alhujumu anjahu wasilatin liddifa tí tó bá fẹ́ dáàbò bóra rẹ̀ àtàkì ni kò ṣe ní táwọn Yahudi ṣe nù wọ́n ní wà nábì yìí sallallahu alayhi wa sallam má lérò wípé nígbà tó ti bá àwọn Quraysh bá àwọn jagun kíní kabadar àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀wọ̀n káwọn àwọn ń wúra wọn pé àwọn lè yàn kíní kabadar wà ló borí sínú lọ́fẹ́ máa gbọ́n garangaran kó kọlù wa tọ́ kọlù wa pínrín lata'lamanna annana nahnu nas yóò yọ pé àwa gangan lè yàn ẹ̀wọ̀n láti ayé ànábì sallallahu alayhi wa sallam ẹ dákun àwa wa ń kọ́ ẹranko ni wa <laughs> subhanallah báwọn júù ṣe máa ń ronú nù tiwọn ìdí nu tó fi jẹ́ pé world economic lónìí ọwọ́ wọn ló wà ẹ kìnnì kan ẹ Downing Street àbí kìnnì ní New York Wall Street àwọn ọwọ́ wọn ló wà níbi tí wọ́n ti ń darí ètò owó ilé ayé torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ti jẹ́ olórí Amẹ́ríkà ẹ̀rí tí wọ́n máa wá lọ́bì ní Israel tẹ̀bá wa current gbogbo wọn ti ń sáré lọ́bẹ̀ nísìn torí èèyàn six million lásán tó jẹ́ Yahudi tó wà l'Amẹ́ríkà wọ́n mọ̀ pé tí wọ́n bá dìbò fẹ́nìkan ó lè da ẹnìkejì lágbóná so àwọn Yahudi àwọn máa ń wúra wọn pé àwọn làwọn jẹ̀yàn àwọn èèyàn yòókù ẹranko ni wọ́n ṣùgbọ́n nínú alukur'an ọlọ́run fi hàn wá níbì kan àbí bíi méjì àbí jù bẹ́ẹ̀ lọ pé wa anni faddaltukum ala al-alamin mo ṣe àjùlọ fún yín lórí gbogbo àgbáńlá ayé mo ṣe àjùlọ fún yín lórí gbogbo àgbáńlá ayé inú wọn tún ní ibi wà nù tíra tìyín náà no kọ wà nù tíra wa because tó bá wà ń bẹ̀ ọ yẹ kẹ́yìn ọ̀kọ́kọ́ gbàgbọ́ náà mo rò pé yé ìdí tí ó fi wá ń bẹ̀ ni kọjá pé ẹ̀yin náà gbà pọ́rọ̀ ọlọ́ni ọ gbà pọ́rọ̀ ọlọ́ni kí ló fẹ́ mú ẹ̀rí wá ń bẹ̀ sí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ṣíà ni wọ́n láti ti kan wá nínú sahihi limami muslim níbi tí anabi wa sallallahu alayhi wa sallam tó ti sọ pé àwọn khulafa'u tí ó wà nínú ìjọ yìí méjìlá ni wọ́n àwọn wá ń lo àdìsí yẹn láti fi sẹ̀rí fún àwọn lèmọ́ọ̀mù wọn méjìlá àwọn anirárá àdìsí yẹn wà nù muslim torí tó bá wà nù muslim ó yẹ kẹ́ kọ́kọ́ gba àdìsí muslim gbọ́ pò dòdò ni bóò ni tu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd ẹgbà kan gbọ́ sáì gbàgbọ́ sómi sọ́dà abẹ́ ìṣẹ́bínú muslim yìí náà lọ́rọ́ ti ti wá lóríṣiríṣiríṣi nípa pọ́ dàrán nìyí èyí ò ṣeé gbàgbọ́ bẹ́ẹ̀ náà làwọn yahood àwọn yahood àwọn náà lè sọ pé ṣebí nínú alukurani bọ́lọ̀ ń gbé àwọn ga lórí gbogbo èèyàn yòókù bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa tafsir wọn ni naam wa anni faddaltukum ala al-alamin ay ala mo ṣe àgbéga fún yín lórí gbogbo ẹni àgbáńlá ayé nígbà tìyín nígbà tí wọn tànàbí Musa tí ń já nàbí fún wọn nígbà tí wọn tànàbí Isa tí ń já nàbí fún wọn ṣùgbọ́n ànàbí wo ló nígbà báyìí ànàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìgbà tí pẹ̀yìn dà fáwọn àwọn ànijàmá tó nígbà ìjọ ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sì sọ wípé gbogbo ẹni tó ti síwájú pátákáfà wọn ò lẹ́gbẹ̀ẹ́ ìjọ yìí tẹ̀ntì pé ọ sọ pé òun fún wọn lọ́lá lórí àwọn ẹni àgbáńlá yìí tẹ̀ntì pé alukóran ní ìtakùrà wọn ìgbà tó lọ ń sọ yìí ọlọ́run ló ti sọ pé kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin lẹni tó lóore jù nínú gbogbo ìjọ tó ti wárí subhanallah ìyẹn ni pé ìjọ anabi sallallahu alayhi torí khayr àti shar lédè lárúbáwá ismu tafdil ni ń tọ́ka sí pé ńlọpọ̀ jù torí rẹ̀ khayr ìtumọ̀ rẹ̀ ní akhayyaru shar ìtumọ̀ rẹ̀ ní ashar khayra ummatin ẹ̀yin níjọ tó lóore jù àjẹ́ pé tí wọ́n máa sọ pé shar àjẹ́ pé ashar nù ẹni tó burú jù torí ẹ̀ ìjọ tiwa lọ́lọ́lá ju gbogbo wọn lọ náà lànà bisalòlá sinna sọ fún wa pé ẹ̀yin lẹ́ẹ̀dẹ́kàn yìí ẹ̀yin sì lọ̀gá ìjọ yìí ló dé káyìn ìjọ yìí la síwájú jọ gbẹndé alùkìyàmù adúpẹ́ fọlọ́ gbogbo oúnjẹ lọ́lọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ọmọ Israel illa ma harrama Isra'ilu ala nafsi àfin tí Yaqub aleyhi salam tọ́mọ àmọ̀ sí ilé ìwọ̀ fún rárá rẹ̀ láì jẹ́ pọ́lọ́n ló sí ilé ìwọ̀ fún àfin tí baba ńlá wọn yaakuba aleyhi salam tó ṣe léèwọ̀ fúnra ara rẹ̀ láì jẹ́ pọ́lọ́ wọn ba ló ṣe léèwọ̀ fún min qabli an tunazzala at-taura síwájú kọ́lọ́ wọn tó sọ tawrata kalẹ̀ torí pé yaakuba kò rí tawrata ẹni tó rí tawrata tí wọ́n sọ kalẹ̀ fún ni tani anabi musa ah anabi musa ìgbà tó sì dé ó dínà púpọ̀ sígbà tá anabi yaakuba ti lọ ó túmọ̀ sí pé bí ṣe ń bẹnu gbogbo nǹkan lọ́lọ́run sí lẹ́tọ̀ fún wọn títítítítítítí tó fi di pé tẹ̀wúrátà sọ̀kalẹ̀ ìgbà tí tẹ̀wúrátà sọ̀kalẹ̀ lọ́lọ́run ọba wa bẹ̀rẹ̀ sí ní fi òfin dè pé eléyìí aṣẹ́léwọ̀ fún aṣẹ́léwọ̀ fún nítorí pé ọ̀daràn làwọn èèyàn yìí ẹni tó bá ń dáràn kèésò ni wọ́n máa ń pánlé ẹni tó ń dáràn kèésò ni wọ́n máa tẹ́ ní fún láfi lófin kanú ṣẹ̀ríà tó sọ yìí pé bil ma'asi la tunalu rukhas kéèyàn bá ń dẹ́ṣẹ̀ wọ́n yìí ṣe dẹ̀kun fún o wọ́n yìí ṣe dẹ̀kun fún bí ẹni tí ń béèrè pé ẹ dákun tí èèyàn bá kí sọ̀látù dhuhr tí èèyàn bá kí wọ́n kí sọ̀látù làásù tí èèyàn lè kí lẹ́yìn wọn. àwa ni níbo ni wọ́n wà tó fi kí sọ̀látù dhuhr tákòókò àsùrì fi dé ẹ dákun sí wọn lè kí ni mò ń béèrè ẹ dákun bó lọ wà làwa ń béèrè nítorí pé àìkírun lákòókò rẹ̀ ìmọ̀ abíkọ́lọ̀ wọn bá kọ́lá níyàn fawailun lil musallin alladhina hum an salatihim sahun ègbé kọ́ máa jẹ́ ti àwọn kírunkírun tí máa lọ́rùn lára wọ́n máa kí o kì í ṣe pé wọ́n kí o ọlọ́run tún ṣépè fún wa sẹ́ni tó wá dáràn bẹ́ẹ̀ láti wọn fún láǹfààní kó tún jáǹfààní jẹ̀mọ́ là torí a béèrè a wádìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé kì í kàn ṣe pé o ti gbọ́ pé wọ́n sọ pé a lè kí ẹnìkan má ti wá bí ọ́ wá sọ pé o lè kí o lè kí kí ni o gbé ẹnu ẹ lọ pé lọ́ọ́ béèrè so eléyìí ni torí pé ìdáhùn lórí ìbéèrè ẹyọ kan ó lè póríṣi méjì mẹ́ta látàrí ń tọrọ kiri ká bí ṣẹlẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ sẹ́nìkíní kejì kẹta torí ẹ̀ àní kan dáhùn lẹ́ẹ̀kan náà ipò olè kí torí ẹ̀ nígbà tí àwọn ọmọ Israẹli tán bẹ̀rẹ̀ sí ní sẹ́lọ̀ tán bẹ̀rẹ̀ sí ní tẹ òfin Ọlọ́run Ọba lójúmọ́lẹ̀ Ọlọ́run Ọba fòpin sí fún wa eléyìí ni pé gbogbo oúnjẹ pátá lọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún wa síwájú kọ́lọ́run bó tó sọ Tòrátà kalẹ̀ gbogbo oúnjẹ gbogbo oúnjẹ máa fẹ́ jẹ lọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún àyàfi tí Yakubu bá máa mà fúnra ara rẹ̀ ṣe fúnra ara ó nìkan táwọn ọmọ rẹ̀ náà sì nígbà tí bàbá wa ti jẹ́ léyìí àwa náà ò ní jẹ́ sàmàkẹ́rù rẹ̀ máa ń ṣẹlẹ̀ kí sọlọ́n ló ṣe léwọ̀ ẹ̀yàn sọ pé tọ̀ nígbà tí bàbá wa tó ti jẹ́ pé wọn kì í jẹ láǹfún àwa náà ò ní jẹ láǹfún nígbà tó yẹ pé bàbá wa kì í jọbẹ ẹ lá àwa náà ò ní jọbẹ ẹ lá sàmàkẹ́rù máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́ pé àwọn alẹ́ kan ó lè wọ àwọn àmọ́ ìwọ yín báwo ìwọ yín bá wò sẹ́yìn ní excuse láti sọ pé ìwọ yín kí ni ọ̀sẹ̀lẹ̀ sí yín gan tẹ́ ẹ bá jẹ torí kìí ṣe bẹ́ẹ̀ ní ti yàkó yàkó bọ̀ sọ pé tí mo bá jẹ ilá ìjọ ọyọ látọ̀nà fún mi ẹ̀hún kí nínú gbàgbọ́ àwọn Yorùbá tó máa ní ìwọlé kan wọ́n lẹ́nìkan ọ̀gbọ́dọ̀ dán wò ẹni tó bá dán wò báyìí báyìí ni ó rì fún torí ẹ Ọlọ́run ṣàánú àwọn ọmọbìnrin tí ń lọ́kọ obìnrin kan ló ń lọ́kọ wọn á ní nílé yìí o nígbà tó bí ma wọn ní àwọn jẹ wípé ẹ̀tẹ́ làwọn máa jẹ àbí àtẹ́ oúnjẹ tí ó tẹ́ lẹ́nu làwọn gbọ́dọ̀ lóbìnrin gbọ́dọ̀ máa jẹ tó bá ti bí ma fóṣù mẹ́ta tó o bá dán o tó oúnjẹ tí ó tẹ́ tọ́ ló <laughs> ń bá ní ẹ dákun bó lòun ti sọ wọn ò ṣàlàyé fún kó òun tó fẹ́ ọmọ wọn wọn yìí ṣàlàyé irú rẹ̀ àwọn ọ̀daràn ó ti jẹ́ kó o kó sínú pàkúté àwọn kó tó di pé wọ́n mọ̀ á fáìlì fún ọ ntọ́lọ̀ wọn bò sílé wọ̀ bó lè sífẹ́ máa sílé wọ̀ sẹ́kọ́ àwọn bàbá wọn ọ̀sẹ́ bọ́ àwọn bàbá wọn ọ̀daràn àwọn ni wọ́n ń ka eléyìí kalẹ̀ pé ìwọlé àwọn obìnrin yìí ó ní òun nílé sèǹtò kí wàá lòun ó ṣe tọrọ kọkọ kọ ọ lẹ kó sunmi ta ń lẹ́wọ̀n kò sí wàhálà torí ẹ kò tún burú láwọn àwùjọ tí ṣìrìkì yìí àtibá ti pọ̀ báyìí kóbìnrin wọn máa ẹ dákun nílé yín sọlọ pé ẹ ọlọ́run la máa sìn ṣé kò sì sí òòṣà kan kò sí èèwọ̀ kan lẹ́yìn à kí ló ń ṣe gbogbo béèrè yìí torí tó bá ṣẹlẹ̀ nì kí n mọ àdì torí ta ni ó kábàámọ̀ jù obìnrin ó kábàámọ̀ jù tó o lè jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o kẹ́ ẹ jáwọ́ ń di ẹ bọ́ kẹ́ ẹ jáwọ́ ń di ẹ bọ́ táwọn ìyá ìyàwó la ìyá ọkọ la rí ìyá ọkọ la rí táwọn ọmọ ti ń béèrè ní ìsìn pé ẹ dákun bọ̀rọ̀dá sẹ́ẹ̀ níyà bẹ́ẹ̀ ni mo ní ok ẹ dákun ẹ wáyàwó tí ń lọ wájú a wà pààyẹ nítorí pé a fẹ́ fẹ́yàwó <laughs> ẹ̀ nítorí pé ó ti hàn wípé àwọn ìyàkọ náà ní ìjìyàwó gbélé àwọn ìyàkọ òfò wọ́n fẹ́ kọ́ ọmọ wọn bímọ o àmọ́ wọ́n fẹ́ rí ìyàwó lọ́dọ̀ rẹ̀ hẹ́n torí ẹ̀ bí wọ́n bá ń ṣègbéyàwó tẹ̀ bá bi ìyàkọ lérò pé táà ìyàkọ náà rí. na àwọn obìnrin tó jókòó pé èmi nì kò sínú òfin ṣẹ̀rí àwọn àmọ́ ńgbà tá àwùjọ ti ń dàrú torí àwọn ẹ̀yà kọ yẹ̀yẹ́ o ìtaní tó na gbégélé sí tó gbé bòrí kínkín kan sí lórúkọ sẹ́yìn ni ó lò ní o ṣé ẹ faramọ́ kí ọmọ ìyọ́ jẹ́ ìyàwó fọmọ yín abẹ́ faramọ́ kódà mo faramọ́ <laughs> tí ó tí ó gbà ọlọ́run ní sẹ́yìn ní yóò fo ọlọ́run ní sẹ́yìn kò ní sẹ́yìn ní òun náà ọmọ sàmì ọmọ sàmì sẹ́wọ̀n pé njọ́ ọ̀hún tó bá ṣẹlẹ̀ ẹ lè máa ràn létí wọ́n sọ fún yín jọ́ àbí wọ́n sọ fún ẹ wá di òfò báyìí <laughs> so bẹ́ẹ̀ náà ni kò burúkú o béèrè pé kí làṣà tó wà ń lẹ́yìn ẹ wàláhì ń fa wàhálà fáwọn obìnrin kan lé ọkọ nísì ẹ dákun torí tọ́lọ́ bọ́ jẹ́ wọn gan tó ní ọmọ jẹun ó sì máa yó bọ́t gbogbo oúnjẹ tó ń fún ẹ kò ní níyọ̀ tó o bá sì jẹ tán kábùkù torí tọlọ́n tó bá jẹ́njọ́ àkọ́kọ́ torí ebi tó bá yá ó lè ti torí rẹ̀ pọ́njẹ tí kọ́ máa gbẹ kọ́ máa rù láì sí lẹ́wọ̀n ẹ oṣooṣù mẹ́ta kò ní í jó oúnjẹ tó níyọ̀ torí kí ni ó ṣe ebi tí ń jẹ́ kó tó wọlé tí torí ẹ gbogbo àwọn àṣà kẹfẹ́rí nǹkan ṣe irú ẹ ti Yakubu yìí o irú rẹ̀ ilé tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ. So nígbà tí wọ́n rí i pé wọ́n ń jẹ ẹran kan àwọn tọ́jú agilẹ́ntì wọ́n gbé sórí tébù orí kìíní ìjẹun kìí ṣe tébù làwọn máa lò wọ́n máa ń pè ní sofra sofra òun náà ní ká tẹ ìtẹ́sílẹ̀ káwá gbóúnjẹ lé lórí pé kóúnjẹ wọn má bàa gbọ̀n so wọ́n ń jẹ anabi sallallahu alaihi wasallam sí wa ń bẹ̀ anabi ń wò wọn ara ah, ẹ̀yin náà jẹ anabi hmm, ń jẹ kí ló dé wọn ní wọn jẹ lọ́dọ̀ àwọn èèyàn mi àwọn èèyàn mi jẹ yẹn pé mẹkàtà nàbì ti wá wọn jẹ Madina là nàbì sí wa nísìn àwọn máa jẹ ànábì ò sì pé wọ ni kí là ń jẹ yìí wọn ń jẹ wọn tún pọnú láǹtí wọn wọlé àṣà tí wọn náà bá jẹrú rẹ rí ọdọ àdúgbò tó máa wà ní torí ẹran rẹ máa dàbí ẹja ni tó ń ti pé bí agilé ń ti lórí ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam wọn ò jẹ́ wọn ò sì ní ẹ má jẹ ṣùgbọ́n ìṣe àwọn èèyàn wọn ní mẹ́kà ipe wọn è jẹ ló má anabi sallallahu alaihi wasallam má jẹ wọn ni wọn è jẹ lọ́dọ̀ wa wọn sì sọ pé tá a bá jẹ o báyìí ni ó rí o rárá o sẹ́mi kí ti yorùbá ni pé gbọ́ ọ bá sì dán o àbí ẹ̀kọ́ ni nǹkan kan kọ́ ni ó rí bẹ́ẹ̀ o sẹ́mi kọ́ àwọn ni ọ̀ràn ìgbàgbọ́ ńlọ́wọ́ tí wọ́n sàsẹ́ni tí wọ́n sàsóńtìn tí wọ́n bá sọ pé mo jẹ́ pétọ́ ẹnu ara ilẹ̀ bọ̀ ọ́ pọ́n àti ní ọmọ jẹun tí o jẹ gẹ́gẹ́ àwọn èèyàn anábì Ibrahim ṣe ṣe wípé ẹ mú Ibrahim ẹ jóná kẹrin àwọn ọlọ́yin lọ́wọ́ ẹ bá nìkan sí àwọn òsánkọ́ ló jó Ibrahim náà o àwọn aláìlórí lọ́run ló sọ Ibrahim sínú náà o aleyhi salam tó bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí máa ń gbé ìdọ̀tí kan ká tí wọ́n bá sa oògùn sí tí ọba aràn ẹ rí i pé wọ́n sọ wọ́n ṣe sàládàlá tí wọ́n sàládàlá wùjẹ́ pé yẹ́s àwọn òòsà jà òòsà ọlọ́jà ìwọ lọ gbàdà torí ẹ àyàfi ti Israẹli ìyẹn ni pé Yakub tó máa mà sí léèwọ̀ fúnra ara rẹ̀ kí ni tó sì sí léèwọ̀ fúnra ara rẹ̀ ó ní òun ò ní jẹ ẹran ràkúnmí òun sì ní mu wàrà ràkúnmí bẹ́ẹ̀ sì ntí Israeli ṣe lè wọ̀ fúnra rẹ̀ ni òun ò ní jẹ ẹran ràkúnmí òun sì ní mu wàrà ràkúnmí wala ẹ̀tọ́ ni ká jẹ ẹran ràkúnmí ẹ̀tọ́ sì ni ká mu wàrà ràkúnmí bó tilẹ̀ jẹ́ pé ẹran ràkúnmí anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé àtàrà àlìjẹ̀nu lọ́lọ́run ti dá ràkúnmí torí ẹ̀ wọ́n sì sọ pé ẹ lè kírun ní ibùjókòó péjọ àgùntàn àmì ẹ má ṣe kírun o ní ibùjókòó péjọ àwọn arákùnmí kí ló fà ìkíní kejì wọn ó lẹ́ranko tó ṣe pé ẹran rẹ̀ tọ́ láti jẹ ìgbẹ́ àti ìtọ̀ wọn ọmọ ọtọ́ láti mu bóò ló ṣe wá tọ́ ká kírun níbi tí àgùntàn ń jókòó péjọ tí ò sì tọ́ ká kírun níbi tí ràkúnmí ń jókòó péjọ nínú àlàyé táwọn olùmọ̀ọ́sẹ̀ pèsè bádìsì kan wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ní àtàrà àlìjánu lọ́lọ́run ti dá ràkúnmí nítorí pé ràkúnmí lè wà báyẹn kó rí nǹkan kan tẹ́yìn ò rí kó tú lẹ́kọ̀ọ́ àbí kó wá gbàwọ̀ gan dànù níbi tó ń ti ń kírun tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ àmọ́ o lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tó bá fi lè jẹran ràkúnmí tó bá lálù àlá ó gbọ́dọ̀ tún àlù àlá sí ẹnìkan nínú sọhíhì muslim ó wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní ra nàbì ǹjẹ́ tí mo bá jẹ ẹran àgùtàn kí n sàlù àlá bí nànàbì ni sàlù àlá tó bá wọ̀ tí mo bá jẹ ẹran ràkúnmí ńkọ́ nànàbì ni sí àlù àlá tó bá jẹ ẹran ràkúnmí sí àlù àlá tó bá jẹ ẹran ràkúnmí ṣe eléyìí fi hàn yín pé tá a bá jẹ ẹran ràkúnmí àlù àlá wa ti bàjẹ́ nílùú tí ràkúnmí wà tí wọ́n sì ti máa ń jẹran rẹ̀ tó o bá jẹran máa béèrè ẹran ìwọlé léyìí torí àìbá àmà kọ́mọ́jẹ́ pé ó kírun láì lálù àlà ọ̀rọ̀ àwọn olùmọ̀mí tí wọ́n sọ pé àtẹran ràkúnmí àtẹran míì bá a bá jẹ ànítún àlù àlà sí kò dọ́gba tó tàn tí wọ́n sọ pé àtún àlù àlà sí àwọn fi hadithi Jabir ibn Samura radiyallahu anhu wọ́n fi ń sẹ̀rí pé kana akhiru al-amrayni rasulillahi sallallahu alayhi wa sallam tarkal wudu'i wípé táwọn nàbì ṣe gbẹ̀yìn nígbèsè ayé wọn ó ní pé wọn tún àlùwàlá ṣe má tí wọn bá jẹun tí wọn finá sè wípé tẹ́lẹ̀ gbogbo tí wọn bá ti finá sè ànábì máa ń tún àlùwàlá ṣe tó bá ti jẹ yẹn ni pé tíì táwọn nàbì bá mu tíì yóò tún àlùwàlá ṣe so ṣùgbọ́n wọn ní ètò gbẹ̀yìn ni pé gbogbo nítorí wọn ti fi náà ṣèké tún àlùwàlá ṣe má ẹ sì mọ̀ pé ràkúnmí náà ń kọ́ iná wọn ò fi ṣe a sì sọ pé eléyìí ọ̀fẹ́ ṣùgbọ́n sí àlùwàlá tó bá jẹran ràkúnmí òun tiẹ̀ wọ́n là á sì lófin kan tó sọ yìí pé alkhas yuqaddamu ala al-aam ẹ̀rí tí wọ́n là òun là ń fún lọ́lá lórí ìtọ́fẹ̀ tó gbòòrò ìyẹn ni pé tá a bá jẹ gbogbo tí wọ́n fi náà sè àní tún àlùwàlá ṣe o àyàfi kó jẹ́ ẹran ràkúnmí tó bá jẹ́ ẹran ràkúnmí a gbọ́dọ̀ tún àlùwàlá ṣe agbọ́ tẹnitọ́ jẹ́ ẹran ràkúnmí ẹni tó bá wà mú mílíkì rẹ̀ ńkọ́ nítorí bá a mílíkì torí pé látara ẹran náà ni mílíkì ti jáde ìtọ́dọ̀gba ni pé òní tún àlọ́ àlàsè torí pé ẹran ràkúnmí ni wọ́n béèrè ẹran ràkúnmí lànà bí sunni kò sàlọ́ àlàǹpa rẹ̀ ọ̀dà téèyàn bá jẹ́ dọ̀ rẹ̀ ńkọ́ àbí èèyàn jẹ fufu rẹ̀ àbí ti pè àmọ́ rẹ̀ sẹ́ran lẹ́ ń lẹ́yìn náà ìfun rẹ̀ nàám ṣé ẹran ni àbí nǹkan nu ẹran nǹkan nu ẹran sẹ́ran wá ni àbí ìsẹ́ran ọ̀tún alọ́ aláṣẹ ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ lẹ́yìn náà ọlọ́run ọba wa ó tún sọ fún wa níbòmí nínú alukur'an ó ní wa ala alladhina hadu àwọn Yahudi haramna kulladhi dhufur gbogbo àbíkánná gbogbo àbíkánná la ṣe léwọ̀ fún wa láti jẹ nígbà tí Tawrata dénú ìdàkùn wọn máa wo ẹranko tí wọn rà jẹ ni ẹ mọ̀ pé ẹranko tó lè kanna bí àwọn kínú gbogbo ẹyẹ gbogbo ẹyẹ ló lè kanna Ọlọ́run ló ń ṣe léèwọ̀ fún wa wọn kàn máa wo àjẹ wọn ó sìn lásán tí ó fi kú ni subhanallah so eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá wọn sẹ́mi pé wọ́n ní yàdí pọ́tìrì pàǹsìn adìẹ àfi kí wọ́n sìn fáwọn ẹlòmíì jẹ yahudi títí tó fi dòní èèwọ̀ ni lórí ẹ̀ àfi gba islam tó ń ti pé ẹ̀sìn tí ń sin irọ́ lásán ni àmọ́ náà ló ti sọ yìí pé ẹ̀sìn òun nu ah ló bá ti lẹ́sìn rẹ ni wàá tẹ̀lé òfin rẹ̀ tí ó gbé ọwọ́ náà náà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ló ń kan gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀ àmọ́ yóò gbé wọn náà nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ti dé òfin rẹ̀ ti ṣe kí ni ó ti ka gbogbo yòókù lẹ̀ ẹ ẹ̀yin náà lẹ sọ pé sìn táwọn yìí ṣẹ̀sìn má so kí wọ́n á nìtumọ̀ káwọn tẹ̀lé ń tọ́wọ́ àánú tíra wọn à ó lè wà gbáǹdùkú ó lè wà gbáǹdùkú nínú kọ́ ọ máa ṣe léyìn bó ti ṣe wá nu tíra rẹ̀ kọ́ ọ wọ náà àbí kó sì gba Islam kọ́ ọ àmọ́ kọ́ wa fẹ́ wọ́ ọ̀nà kan bó ní tẹ̀lé tó wà nù ìwé tó wà lọ́wọ́ rẹ o sì tún ní tẹ̀lé Islam o sì tún fẹ́ máa pélé náà lẹ́sìn kò sọ́nà mbẹ́ ètò ọ̀nà sọ fún wa nù nínú ta kàlá náà wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila wọ́n wá ọ̀nà wọ́n fẹ́ tún dá tuntun mí lẹ̀ láàrin pé àwọn fẹ́ tẹ̀ lófin Ọlọ́run àwọn ò àti àwọn àgùtàn haramna alayhim shuhumahuma ọlọ́ni ọ̀ra wọn aṣẹ́léwọ̀ fún wọn ọlọ́ngbọ́n tí yẹn bá ti ya alágídí tó yọ ọ̀daràn ọlọ́run mọ ibi títí mú wọn ní ìsìn ọlọ́ni ẹ gbọ́dọ̀ jẹ gbogbo ẹranko tó bá ní ìkànnà first bákan gbogbo màálù àṣẹléwọ̀ fún yín láti jẹran màálù àṣẹléwọ̀ fún yín láti jẹran àgùtàn àmọ́ ọ̀rá rẹ̀ ọ̀rá wọn ẹ gbọ́dọ̀ jẹ o ẹ wọ ọ̀rá nínú ẹran ó ti dàbí ẹ̀jẹ̀ lára ọ̀rá wọn ìwọ ni fún yín àyàfi tó bá ṣe pé ń bẹ ní wọn ọ̀rá yẹn ti dàpọ̀ mẹ́rin ẹnu kí ẹran mi tẹ bá pa ẹ kú ọ̀rá nu rẹ̀ yóò fẹ́ wọn jẹ àbí tó bá rò pọ̀ má fún wa ọlọ́run ní kò burúkú ẹ jẹyìn ló pé kí lẹ́ ń jẹ ẹ̀yìn ẹran ìfun ẹran lẹ́ ń jẹ aw makhtalata bi'adhm tó ṣe pọ́ egun wà lára wọn kún ọ yọ àmọ́ ọ̀rá dá dúró rárá o. ọlọ́ni dhalika jazaynahum bi baghihim àgbèrè wọn ló jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fún wọn àgbèrè wọn ló mú ká ṣe bẹ́ẹ̀ fún wọn wa inna lasadiqun ọlọ́ni àwa gangan lólódodo àwa gangan lólódodo nítorí pé wọ́n ṣàgbèrè la ṣe ṣe bẹ́ẹ̀ sí wọn ìyẹn ni pé ńṣe la ṣe lé ilé ìwọ̀ fún wọn nítorí pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ká ṣe ilé ìwọ̀ fún wọn nítorí àgbèrè wọn ìgbéraga wọn ìtakò òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí wọn ìyapa tí wọ́n máa ń ṣe lórí àwọn òjíṣẹ́ yìí síbẹ̀ yìí náà rí síbẹ̀ yìí náà rí bẹ́ẹ̀ nìkan ṣe lọ́ọ́ lu ẹnìkan pa ó lù pa nítorí pé ó jẹ́ báburú àbẹ́gbọ́n bàbá rẹ̀ ni bàbá tí wọ́n sì lù pa yìí lówó púpọ̀ kò sí lẹ́nìkan tí ó jogún rẹ̀ jọ mọ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ yìí lọ òun àwọn wò pé owó bàbá yìí pọ̀ kò sì tètè kú gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ṣe máa ń wo fámìlì rẹ̀ tó bá lówó bí bàbá rẹ̀ ni bọ́mọ ẹ̀yà rẹ̀ ni tó lówó òun àmọ́ wò pé ń fowó sáhún sáhún kò fáwọn lówó kò já wọn gbádùn ṣebí tiẹ̀ lọ́ọ́ ẹ̀kọ́ lọ wá àbúrò máa pẹ́ nìkan láhùn ṣebí tiẹ̀ nu tiẹ̀ lọ fẹ́ gbà wọn náà lọ ṣiṣẹ́ kọ́ wá tiẹ̀ tó kó bá dùn ún ro kí ló mú àgbẹ̀dẹ tiẹ̀ máa pọkọ́ta fáwọn èèyàn bọ́sọ̀kú kọ́ lọ́dàkú báyìí lárakùnrin yìí ó wò pé káì bàbá yìí ó tètè kú ọ̀pá ńgbà tó pa ọwọ́ awọ́ òkú rẹ̀ ọlọ́gbé sí iwájú ilé ẹlòmíì ẹ̀yin náà sì ti mà ike tí bá bá òkú níwájú ilé èèyàn òun ni wọ́n kọ́kọ́ fẹ̀sùn kàn tó ń ti pé kò ṣe pẹ̀lú kọ́ ọ̀pá àyàn kó tún ti mo efura pé ẹ fura bẹ́ẹ̀ àbí bò ló ṣe láyàn láyàn tó pààyàn tó wọ wáwájú ilé rẹ pé ẹni tó bá sọ̀rọ̀ náà yóò lọ kódà tó fi dórí àwọn ọ̀daràn àwọn ọ̀daràn ńlá níjọ́ títí àjẹ́ bá pé àbí tó so títí ẹ bá pé ní ọmọ kà àbí ẹ̀kọ́ ni kó tó di pé tiẹ̀ pé ṣé kà kò ní kà títí ẹ bá jọ́nà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àkàmọ́tù torí ẹ̀ ọwọ́ awọ ọlọ́gbé síwájú ilé ẹlòmíì so that tílẹ̀ bá ti mọ́ ilé yẹn ni wọ́n fẹ̀sùn kàn náà tílẹ̀ sì mọ́ wọ́n fẹ̀sùn kàn lóòótọ́ pé ọ̀pá ọ̀tún gbé sẹ́nu ọ̀nà ẹ̀yìn pa à wọ́n bá bẹ̀rẹ̀ sí ti sọ̀rọ̀ àwọn ó lè jẹ́ ọmọ ńkù rẹ̀ tí ó jogun rẹ̀ o òun náà òun ọ̀pá dádì ọlọ́mọ jẹ́ wọn bá gbé lọ bá Musa nítorí gbé wa lọ sí délé àti sọ́nba kọ́ra o ṣùgbọ́n tó gbé wa lọ sí délé ni pé ìyapa tí wọ́n máa yapa lórí níta nàbì bá sọ ọ̀pọ̀ láwọn ọmọ Israẹli anabi nífa wọ́n tún á máa wò pé ọ̀rọ̀ rẹ̀ gan ọgbà kátún yẹ̀ wò ẹ̀ńkó lùmọ̀ lásán tí ò já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn anabi ọlọ́run tó bá béèrè béèrè kan tó máa dán ọlọ́run tó wá hàn yí pé agídí lọ́n bá a bá tún wá sí báyìí ọkàn àbùkù ni. tó ma máa fún ọ ní àbùkù níjọ́ mi ò tún ní wọ ẹnu rọ́ọ̀fù mọ́ kátó wá pa àwọn ànábì ọlọ́run tó yẹ Musa ẹni tó sẹlẹ tó sẹlẹ ni kí ni ká ṣe ṣe ó sì ní tọ ọlọ́run bá pa yín láṣẹ pé pa ẹni <laughs> màálù láwa tó ọfẹ máa fi wá ṣẹ̀fẹ̀ ni ìwọ Musa atattakhiduna huzwa ọfẹ máa fi wá ṣẹ̀fẹ̀ ni wọn tún họjú la ilaha illallah anabi Musa ni a'udhu billahi an akuna minal jahilin ah Musa di Ọlọ́run Ọlọ́run máa jẹ njọ kan náà aláìmọ̀kan ẹni tí máa ń ṣàwàdà káwàdà àwọn aláìmọ̀kan ni ọ̀nà ọ̀dà àtọ́ bá jẹ bẹ́ẹ̀ dípò kí wọ́n ti gbọ́ ń bẹ̀ wọ́n ibi rí i pé àwọn èèyàn wọn ti burú jù wọn ni bá wa bẹ ọba rẹ bá wa pè ọba rẹ abọ́lọ́run gbogbo wa ud'u lana rabbak wọn ni pe olúwa rẹ yubayyin lana na hi irú màálù wò gan ni ah, màálù ó kọ̀ọ̀kan ni tó ṣe pé ó wà sangiliti màálù èwo gan tọrọrọ tó wà lẹ ikú ni o <laughs> tó ó ni ọlọ́run bá sọ pé màálù yẹn kì kìí sì so gèdèǹgbé láàrin àgbàlagbà àti ọmọdé màálùú ni ẹsẹ ntọ́lọ̀ fi pa yín láṣẹ kàkà kí wọ́n tún gbọ́ wọ́n tún lọ jíròrò ok tí ò bá já arúgbó tí ò sì jẹ́ ọ̀dọ́ ǹdẹ màálùú ẹ kí wọ́n á ní kọ́lọ̀ <laughs> kí ni kọ́lọ̀ rẹ̀ gan ah anabi mu ah, ah wọn anabi ọlọ́ọ̀lọ́ ń gbọ́ èèyàn ò tiẹ̀ lè ṣe bí wọn ni sẹ́yìn pé à ẹ̀yin ó ti spark kí ni da yìí kí ni ìlàmù anabi musa òbínú òbínú torí ẹ̀ ló ṣe jẹ́ pé kì í ṣèyàn lásán ló máa ń jẹ lọ́lọ́ọ̀ máa ń ṣe lánàbì rẹ̀ allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́ọ̀ máa ń ṣẹ̀ṣà àwọn anabi rẹ̀ nínú àwọn àti nínú àwọn èèyàn wọ́n ní sọkọlọ rẹ̀ fún wa ó ní kóbó ọlọ́ọ̀ ní kọ́lọ̀ rẹ̀ àwọ̀ yéye ni. Kolore, sẹ́yìn rí màálù yẹ́lò rí àwọ̀ yeye kí wá sàwọ̀ yeye lásán o faqi'ul lawnuha tí jíjẹ́ àwọ̀ yeye rẹ̀ ọ̀tẹ̀ yàn ọ̀tẹ̀ gbò ẹ bá ti rí yẹ́lò tó pure ni tí ń ṣàn kò tún àmọ́ báwo tasurru an-nadirin gbogbo ẹni tó bá wò inú rẹ̀ ó dùn màálù lọ́lọ́ ń dábàá sẹ́yìn pé ń lé bọ̀ ńgbà <laughs> tí wọ́n ti kọ̀ láti tẹ̀ láti ọlọ́wọ́n ọba nírọ̀rùn ṣaddadu fashaddada Allahu alayhim àwọn ni wọ́n sọ́dẹ̀lẹ̀ ọlọ́run wa sọ́dẹ̀lẹ̀ mọ́ wọn lọ́wọ́ á ní ọ̀dà ọ̀rọ̀ ń yé wa bọ̀ díẹ̀ díẹ̀ but kò tí ì yé wa tó bá ní pé ọlọ́run ọba rẹ̀ kó sọ fún wa tó rọrọ̀ àwọn màálù tiẹ̀ wá dojú sú wa àti rìn òró òlu àti bú rẹ̀ àti ìrí màálù tó ó sú wa tọ́. So, pẹ̀lú ògo ọlọ́run ọba ti ṣàlàyé léyìí fún wa mọ̀nà ọlọ́run á ní ọ̀dà kúburú màálù yẹn o ọba màálù ni kì í bẹ́ẹ̀ nìkan roko kì í bẹ́ẹ̀ nìkan kọbì wọ́n èyí sì gùn ibẹ̀ nìkan pọnmi sóko màálù yẹn kò sí àlébù kan lára rẹ̀ yẹ́lò ni kò ní irun kan lára tó jẹ́ dúdú bá a ti ṣe dá a lọ́wọ́ wọn ò nálẹ́gbárí kó lé kò sí àlébù kan lára rẹ̀ wọ́n ní ọ̀sẹ̀sẹ̀ wa mú òdodo wa nù ní ìsìn <laughs> lẹ́yìn tí gbogbo ẹ lé so àwọn Yahudi bá wọn ṣe rí nu wọn yìí tẹ̀lé tọ́lọ̀ ń bọ̀rọ̀bọ̀rọ̀ tí ì bá wa sọ lọ tí ì bá sọ lọ wọn bá pè yàn ni pé màá jókòó yìí fún yín ẹ mọ iye ìgbà tí wọ́n ṣe tí wọ́n fi ń lọ tán bọ̀ òkú wa ń òkú wa ńlẹ̀ òkú la fẹ́ kó dìde ṣàlàyé ta ló pa òun ọlọ́run ọba lè ní kó dìde kó ṣàlàyé láì ṣe gbogbo eléyìí ṣùgbọ́n bàbá sí wọn náà ni máa ń ṣe nǹkan rẹ̀ àmọ́ tí wọ́n á pè yẹn ni ẹ̀wọ̀n kókó ti sì dín yóò ti mọ ọwú yóò ti fẹ́ bẹ́ gbogbo ìgbà tí wọ́n fi ń ṣe dàdàrà káàkàn ṣùgbọ́n subhanallah nígbà tí wọ́n pa tán ọlọ́run ni ẹ fi apá kan nínú rẹ̀ fi nà àwọn náà ò tún ṣe béèrè mọ́ pé ṣé orí láàfin lu ni àbí kún ṣé ẹsẹ̀ màálù láàfin náà <laughs> wọ́n ti rí i pé àwọn ti fa wàhálà fúnra wọn arọra dẹ̀ díẹ̀ báyìí so àwọn Yahudi báwọn ṣe rí nu lọ́lọ́wọ́n bá fi sọ pé fabi zulmin mina alladhina hadu ọlọ́wọ́n bá ń sọ gbogbo eléyìí fún wa ní kálí sọ́ra o kálí sọ́ra kò síbáṣe lè yọ dáràn tó táwọn kan ò ti dáràn jù wá lọ kò sí bá a ṣe lè yọ̀ dájú tó táwọn kan ò ti dájú jù wá lọ kò sì sí bá a ṣe lè tẹ̀lé tọ́lọ́run tó táwọn kan ò ti tẹ̀lé tiẹ̀ jù wá lọ ẹ máa wo àpèjúwe àwọn tó tẹ̀lé tọ́lọ́run ẹ ṣe bí wọn ẹ sìn wọn jẹ kẹ́ ẹ lè bá a sórí rẹ ẹ sì gbọ́ nípa àwọn tó takò tọ́lọ́run ẹ sọ́ra fún tí wọ́n ṣe kẹ́yìn ọmọ bá a sórí ibú báwọn náà ṣe sórí ibú ọlọ́mọdé sórí ibú ọlọ́ni nítorí fàbísẹ́bẹ̀bí zulmi nítorí nítorí àbòsí táwọn yahudi ṣe nítorí àbòsí tí wọ́n ṣe la fi ṣe àwọn nǹkan tó dùn tó dùn tá a ṣe lẹ́tọ̀ọ́ fún wọn la fi sọ́ dé ìwọ̀ wọ́bi sọ́díhìn máa ń sabilillahi kathira sábàbí mi tọ́lọ̀ wọn bá tún fi ṣe àwọn nǹkan ẹlẹ́wọ̀ fún wọn. òun náà ni pé wọ́n jẹ́ ni tí ma dínà àti tẹ̀lé tọ́lọ́ máwìn yàn àwọn òní tẹ̀lé tọ́lọ́ wọn sì ní jẹ́ kẹ́lómi ọ̀tẹ̀lé sẹ́yìn pé wọn náà wà nínú àwọn mùsùlùmí yìí òun òní tẹ̀lé ti kò ní tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam òun á jẹ́ bàbá di nídìí ká máwìn yàn má tẹ̀lé tọ́lọ́n ká má tẹ̀lé ta nítorí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń ṣe tí ń dínà káwọn èèyàn tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam máa wọn tó bá jẹ́ pé súnà lọ́nà ni kí ló dé táwọn náà dì í mú yóò yẹ ọ sátì máa bóun ṣe ń ṣe náà ni ọmọ ẹ ṣe lọ káfí máa ibi tí bá wà gbèǹde wọn fi bàbá báyìí hàn mí bàbá ọ̀daràn ilé ayé ẹ fi hàn mí fi hàn ní ha wọ́n ọmọ yìí ó sì máa wí o bẹ́ẹ̀ ni wọ́n bàbá yìí sọ gbọ́ hmm? ọ gbọ́ agídí ló kó hárí oníbídíà ló ṣe kú bẹ́ẹ̀ làwọn ẹ̀yàwó dín àwọn ò ní tẹ̀lé tọ́lọ́n wọn ò sì ní jẹ́ káwọn èèyàn tẹ̀lé wọn máa dínà àti tẹ̀lé òdodo máwọn èèyàn ìbàjẹ́ ni wọ́n máa pé káwọn èèyàn ó ṣe ìbàjẹ́ gidi ni wọ́n máa pé káwọn èèyàn ó ṣe wọ́n sì máa kọ̀ fáwọn èèyàn láti ṣe dáadáa wípé torí tọ́nà bá ń bẹ́ǹdì dáadáa ni àwọn làwọn ọba kọ́kọ́ wà ń bẹ̀ sẹ́yìn pé báwọn kufar Quraysh náà ṣe máa ń sọnù law kana khayran ma sabaquna ilayhi wípé tó bá pé oore bá ní tànàbí Muhammad sallallahu alayhi wa sallam wáyé ni àwọn ẹlòmíì bá ti síwájú wa débẹ̀ àwa làbá kọ́ débẹ̀ ń lóore ṣùgbọ́n ní tọ́lọ́wọ́n bọ̀ bá nílò ká máa dúpẹ́ fọlọ́n lójoojúmọ́ wàláì àánú ọlọ́ọ̀ni ń fi mànà kò sí ẹni tó lè fi mànà tọba wa rí pọ wà lórí ìmọ̀nà máa dúpẹ́ fọlọ́run nítorí kí ìdùnnú rẹ kó lè bá a kalẹ̀ gbogbo wa kalẹ wàbí sọ́dìhìm ọ̀pọ̀lọpọ̀ gbèsè ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbà láti mú anabi Muhammad alayhi yahudi yẹn. ẹ̀yin náà ti sọ fáwọn èèyàn wípé Muhammadu wípé anabi kan bọ̀ anabi gbẹ̀yìn báyìí báyìí ní ìròyìn rẹ̀ rí gbàtà nàbí sì dé àwọn ará Madina aláìmọ̀kan làwọn ọ̀ ní tíra kan tó ń kà tẹ́lẹ̀ ọ̀ ní kinní kan àwọn máa gbọ́ àlọ́ lẹ́nu àwọn Yahudi yẹn ni sàwọn Yahudi yẹn ti sọ pé anabi gbẹ̀yìn gbà ń bọ̀ kọ́dà lẹ́ fi rí tí gbogbo wa fi wá gbé bí o torí pé a rí ka pé ìlú tí ó gbé ìlú dẹ̀bínú ní ìlú kínní kan ní ẹ bá sọ fún yín lánàá igbó apáta kan níbo lọ́wọ́ Madina ni gbogbo ẹ̀ wọ́n ti rí kanu tíra wọn ẹni tó sì mú ọ lọ sí Hajar ní Bahrain ẹni tó sì mú wọn lọ sí Khaybar nítòsí Madina tọ ìgbà tí anabi yìí wá dé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa wọn máa yín torí ìròyìn tẹ́ ẹ rí ó sì déédéé pẹ̀lú tá anabi sallallahu alaihi wasallam tó wà lára rẹ̀ falamma ja'ahum ma arafu kafaru bihi ntí wọn mọ̀ dájú nígbà tó dé bá wọn wọn sì àgbàgbọ́ sí i wọn ká àlègbàgbọ́ torí kìí sọ̀kan náà àwọn ọmọ Israel wọn sì àgbàgbọ́ sí anabi Muhammad sallallahu الله عليه وسلم. síwájú anabi sallallahu alayhi wa sallam wọ́n ti pa anabi isa nìkíni ló لا هو yahudi yẹn wọ́n sì pa púpọ̀ nínú àwọn anabi ọlọ wọ́n pa púpọ̀ nínú àwọn anabi ọlọ eléyìí jẹ́ sábàbí àkọ́kọ́ sábàbí yẹn pín sí a and b sábàbí àkọ́kọ́ òun pín sí a and b lágbọn àkọ́kọ́ òun náà ni àbòsí wọn bí òní dídínà tí wọ́n dínà máwọn èèyàn láti tẹ̀lé tọ́lọ̀ dídínà tí wọ́n dínà máwọn láti tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní sábàbí mi kú mọ́ tọ́fà tá a fi ṣe àwọn tá a ti ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ fún wa wà á xdíhìn mọ́ rìbá gbígbà tí wọ́n máa gbowó èlé àwọn Yahudi mo rò pé kí n lè pe street yẹn ní New York. Wall Street gbogbo èèyàn lọ́mọ kódà àìmọye ìwọ́de làwọn èèyàn sí lẹ́nu ọjọ́ mẹ́ta ní Wall Street tó yẹn bá wà current wípé ó tó gẹ́ Wall Street wọ́n fẹ́ sọ ayé di tálákà wa Wall Street wọ́n fẹ́ sọ gbogbo ayé dolòṣì torí bí wọ́n ti ń darí gbogbo rìbá ilé ayé tí wọ́n bá yá orílẹ̀-èdè kan lówó ibẹ̀ ni wọ́n ti fix èèlò ní interest ọ̀jẹ̀ interest yẹn ó ti pẹ́ títí ń san iye báyẹn tún fi kún torí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ó tún ti gbèdì sókè sí ẹ tún fi kún interest wọ́n san torí àwọn alájẹ wọn kú Wall Street nu àwọn ọmọ Amẹ́ríkà gan ní ìṣèwọ́de ń bẹ fáwọn ọlọ́run ọba wa tọ́ga tó bá ṣe nǹkan kan léèwọ̀ tí ìwọ bá lọ́ọ́ gbà ọlọ́run mọ oríṣiríṣi ọ̀nà tí fi kànyàn kò mú yéésì lágbárí fa nímú tó ní rí mú mímá ọlọ́run ṣe fún àwọn òyìnbó àbẹ́yẹ̀ máa ti ń lọ láyé nìsín ẹ́ kí ló ṣẹlẹ̀ sí ẹkọ́nọ́mìkì gbogbo Europe lójúmọ́ wọn ń ṣèpàdé Germany gbà wá o gbà wá o Germany gbà wá o wọ́n ń pariwo Germany ni tòró nìkan ló fẹ́ jọ pé ẹkọ́nọ́mìkì tiẹ̀ tiẹ̀ tún dúró dáadáa díẹ̀ nìsín tẹ́lẹ̀ Germany àti France ni so àwọn iléeṣẹ́ kan wà lágbàáyé tí máa sọ ipò wo ilẹ̀ economic country kọ̀ọ̀kan wà wọ́n tún rí France náà bọ́ọ̀lẹ̀ wọ́n láwọn báńkì rẹ̀ lágbára láti san àwọn gbèsè tí ń bẹ lọ́rùn wọn bó ti ṣe rí tẹ́lẹ̀ mà wọ́n gbé wọn bọ́ sílẹ̀ dáràjà kan Germany ló kù níìsì Germany ló lè yá wọn lówó ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń gíríkà ní gírísì tẹ́yìn pé ń gírísì gíríkà tọ́ra àwọn náà gíríkà wọn ń pèlú wa tẹ́lẹ̀ nígbà tó di pé ń tún gbogbo nǹkan náà grace tẹ́lẹ̀ gíríkà ni <laughs> tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí yunani wọ́n sì tún pè ń gíríkà ní ìsìn wọn ni grace ó gírísì wọn báyìí torí pé ẹkọ́nọ́mìkì wọn la ilaha illallah gbogbo nǹkan dàrú lójúmọ́ ní kálukú ń ṣèwádìí tí gíríkà la rí tá à ń wí island náà tẹ̀lé Thailand là ń sọ Spain Spain Portugal gbogbo wọn tún tẹ̀lé sáfùn ni Italy nísìnyí ẹsẹ̀ kan gbèsè ẹsẹ̀ kan alẹ́ san ní Italy wa gbogbo economic wọn dàrú ni ọlọ́wọ́n bá tú àṣírí àríbà wal mu'assasat àríbàwìyà rìbá àtàwọn ilé iṣẹ́ tó yẹ pé àwọn ní ń fún rìbá lọ́yàn tí ò jí ó tí kù gbogbo wọn ló liquidate amẹ́ríkà ń kọ́ pabambari òṣì master àgbà nínú ká jẹ gbèsè gbogbo ilé ayé kò sẹ́ni tó jẹ gbèsè tó ọfọ tán díẹ̀ ló kù mo rò pé ń fura tẹ́lẹ̀ bá ọkọ̀rẹ́ ń tẹ́ ń mọ́ nígbà kan wọ́n ní tí kọ́ngírẹ́sì ó dìbò láti ṣe ìrànlọ́wọ́ fún bíìlì tí ó máa pass nípa ètò àti rówó àwọn òṣìṣẹ́ san amẹ́ríkà ó kéde al-iflas ipò ń di lòlòṣì ní gbogbo àgbáńlá yìí tí ò lè san gbèsè rẹ̀ mọ́ kò tiẹ̀ lè sanwó oṣù àwọn òṣìṣẹ́ inú rẹ̀ dípò pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fa lọ pé ẹ má jẹ́ ká tẹ́ lójú ọ̀tá ẹ má kí àwọn ọ̀tọ̀ ẹ́ so kó di pé wọ́n dìbò wọ́n dìbò gbé lọ́wọ́ ànitọ́ nísìnyí àtúntì dìde tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wọ́n ń sọ fún ẹ ipò owó èlé máa ba tèèyàn jẹ́ ni ó máa ń da ayé ẹ̀rú yóò sọ ọ̀dọ̀ máa ná ayé ọ̀dàrú ná ó tún á wọ ná ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́ wọn ọ̀gbọ́ wọn kàn máa yín mu ni ẹnìkan ńgbà tí a ń ṣe tafsir suratul Baqara àwọn àdèbí alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min báwọn ẹni tí ń jẹ rìbá o ìdìde wọn nínú sàárì wọn tó bá di lọ́la kìyàmù kò ní yàtọ̀ sí ìdìde ẹni tí ó ń sinwin tí àlejànú fọwọ́ bá nígbà tá a ṣàlàyé mẹ́rin wọn wá pè àbọ̀ wá ni ó ní ẹ dákun ṣé òun lè rí owó yá lọ́dọ̀ wa nígbà tá a ti sọ pé. <laughs> kọ́ra sọ pé owó ilé ọ̀dà torí ibi tó ń ti ń rí àṣírí táṣírí tó ń ti ń bónu ẹ̀sìn ní ọ̀dà ní ìsìn èmi ẹ̀ ṣe báńkì àwọn aṣàlàyé òfin ọlọ́run fún bá wù ọkọ ọmọ wọ́n á jẹ ìyà òpó òfin ọlọ́run ṣe rí nìyẹn kò túmọ̀ sí pé ńgbà tí wà á ẹ wí sáà lé à sẹ́mi ń pin mo lówó na rẹ̀ jáwọ́ ní tí jáwọ́ nídìí tí ọ̀dà kò lè bá a sóríire oríire wọn gbogbo rubbish nonsense lọ tó bá gbowó ìlé náà at the end of the day ẹlòmíì kọ́ ni ó fi ọ́ sàpèjúwe kí wọ́n gan tó máa pìtàn ìwọ gan aláró pìtàn síbẹ̀ yìí náà àwọn yá wọn lówó èlé tó bá yẹ ọ kan yóò fi gbẹgbẹ̀rún kan àtọgọ́rùn mẹ́rin náírà tẹ́ yẹn lé ọ lọ ó tún fi nǹkan dúró bóyá lé rẹ bóyá lẹ rẹ tá a bá ti wá rí i pé ilẹ̀ tó gbé kalẹ̀ yes ó lówó lórí ó níye lórí wọ́n á ságùn sí pé kọ́ má rówó nsàn ó sì ti dágbà tó o bá san títí gbà bá a lè ṣíìzì dúkìá rẹ̀ ẹ̀mọ́yé tó ti ṣòfò lébẹ̀ tó ti ṣòfò wọ́n ti pè ilẹ̀ bẹ́ẹ̀ kódà ẹlòmíì nítorí kó lè bá a sanwó cooperative yẹn cooperative ọ̀daràn tí wọ́n ti yá wọn lówó èlé sórí ibú yẹn ó sì wàwàkú ọ wàrà rẹ̀ láwàkú torí mọ́tò lọ́lọ́ fowó cooperative rà kò jẹ́ mọ́tò onísìnmi níṣẹ́ ńná lọ́kọ́já bẹ́ẹ̀ ni ńná Kaduna ìgbà tó bá ti hàn tó gbé gbọ̀nà Sokoto erékeré torí ń gbọ́dọ̀ ah ń gbọ́dọ̀ sanwó ẹgbẹ́ ń gbọ́dọ̀ sanwó kínní ó wa wọn lànà ló ti yẹ kó kówó wa ó ṣàlàyé nínú àwọn ọmọ ẹgbẹ́ òfò ó sì ní fọ́tí ni ní ẹ̀kẹ́ méjèèjì tó ọba tó dún bẹ́ẹ̀ sì bá àwọn bàbá rẹ ni kò sì tún gbọdọ̀ rótó ọ̀kan cooperative wọn ìyá so wọ́n ti wá jẹun tí wọ́n á fọ wọn ni lágbájá wà ń bí o ṣé è ṣe pé owó ẹgbẹ́ lẹ̀ ń fi ṣe gbogbo ilé wọ́n ti jẹun tó bá ọba jẹ owó ẹgbẹ́ ọ̀tẹ̀ o tọ́ba jẹ owó ẹgbẹ́ ọ̀tẹ̀ o tọ́ jù bá ń lọ subhanallah kí lọ wá débẹ̀ ọlọ́ni wa akhdhihimu rìbá àti gbígbà tí wọ́n máa gba rìbá nítorí pé ní rìbá ọ̀nà ni ziyadatun fi ghayri muqabil àlékún tí èsì nǹkan kan la fi san nítorí pé rìbá nù nísìn èmi yá one thousand onímọ̀ àfi san one thousand four hundred four hundred yẹn owó ti kílò owó kílò àmì nísìn mo ra handset lọ́wọ́ rẹ̀ mo ní handset yìí báyìí fourteen thousand naira ni mo fi fourteen thousand naira lé ọ lọ́wọ́ fún mi lancet ṣé mi ọmọ tí mo rà ah, ìwọ ṣe fún mi ní ten thousand tó o fẹ́ fi gba fourteen thousand four thousand ti jẹ́ olówó kó n ṣàánú mi ni ẹ̀rọ aláàánú kà ẹni tá a ṣàánú ńṣe lọ́yẹ ká sọ pé ten thousand gan mo bùn ọ torí ipò tó wà mo rí i pé ò ní lágbára láti san àbí ten thousand náà ló fi san padà ìgbà wo ló rò pé ó lè san lẹ́yìn oṣù mẹ́fà oṣù mẹ́fà pé kò rówó ó tún sọ pé oṣù mẹ́fà míì kún fún un eléyìí ni wọ́n ń pè láàánú mọ ya mi ní kọ́bọ̀ ọ̀fẹ́ fi gba tọ́rọ́ jàǹbá ni wọ́n ń pè lẹ́yìn ó lè rìbá nù eléyìí ni rìbá kì í ṣe rìbá tí yorùbá máa sọnù ọ̀rọ̀ wọn tí wọ́n pè ń jẹ rìbá rìbá arú èwo ẹ̀yìn ọ̀ma torí rìbá èdè lárúbáwá ni ẹ̀ gbọ́ lárúbáwá ẹ̀ máa gbọ́ tuma rẹ̀ báyìí ẹni tó máa fún lówó bọ̀nù wọ́n lọ jẹ rìbá rìbá báwo eléyìí ẹsẹ̀ rìbá ẹni tí wọ́n fún lábẹ̀ tẹ́lẹ̀ wọ́n ló ń gba rìbá eléyìí ẹsẹ̀ rìbá eléyìí wọ́n ń pè ní rọ́ṣùà owó àbẹ̀tẹ́lẹ̀ nù ṣùgbọ́n tí wọ́n ń pè ní rìbá òun náà ni tó ṣe sábàbí tọ́lọ́wọ́n bá fi tó fi bínú sí àwọn Yahud àwọn Júù ẹ sì rí i pé gbogbo banking system tí wọ́n gbé kalẹ̀ lónìí gbogbo ẹ̀ pátá wọ́n bíìsì ẹ̀ ní lórí rìbá fundamental pillar ti àwọn báǹkì yẹn rìbá ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó o bá wá yáwó wọ́n á fowó lé fún ọ ọba yá one million wọ́n lè ní one point two million ló fi san inú tiẹ̀ náà máa dùn pẹ́ni tó yá ni one million bàbá fi two hundred thousand kún fún gbàtà san kò burú gbàtó rírì ò pé torí pé kó o tó sanwó yẹn tán ìwọ náà ti máa ṣépè fún wọn pé ẹ máa wọ àwọn ọ̀daràn yìí o a ti san tá a gbà tán o láti jọ yìí four hundred thousand mo tún ti san lé o torí ah two hundred thousand báńkì ò ní gba two hundred náà lásán àfi tó bá tètè wá rí san tí wọ́n ti ń pẹ́ sí wọ́n tún máa ní due to the devaluation of naira torí ẹ̀ wọ́n ti pè é interest yẹn tún ti ga sí interest yẹn tún ti ga sí èèyàn wà á máa ṣerú sí fáwọn àwọn ò ní fẹ́ kó rí san láì ṣàgùn sí ọ táwọn náà ti gba gbogbo òwe ilẹ̀ gbogbo òwe ilé tó ní o di kolofo báyìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo banking system yẹn àwọn Yahudi náà kó wá àwọn Júù náà kó wá àwọn òyìnbó gan gbà lọ́wọ́ wọn ni ẹgbẹ́ tọ́lọ̀ ti ń sọ fún wa báyìí wà á fi himu rìbá àwọn Yahudi látàyè ìgbàwo látàyè ìgbàwo àwọn ni wọ́n kó òyìnbó àmọ́ àwọn èèyàn tán kàn ń gbé Nàìjíríà ń bì sùkúù làwọn lọ sùkúù tí wọ́n lọ nóòtì ni wọ́n fún wọn wọ́n ráyè ronú wọ́n kàn máa kọ́pì nóòtì ni so gbà tó kọ́pì títí ẹ kí náà lọ jókòó kọ káwò tó o kà tó o bá gbọ́ tún á ronú pé ah, how comes báwo ló ṣe lè wà practicable wọn náà yẹ kó o ronú bẹ́ẹ̀ àmọ́ kì í kà sí pé tọ́ mo ti gbà mọ̀ dálẹ̀ fún wa mo rú mọ́ sọ kí n paasi ìdánwò ah ó burú jáì so àwọn Yahudi àwọn náà gbé sísítẹ́ẹ̀mù rìbá ni wọ́n gbé wá iná ló sì fà á nígbà tó yẹ kó ní sábàbí wọn náà sì mà wọn náà mà wọn náà mà ní ìsìnbó olóṣèlú gba náírà mẹ́wàá tó fi san náírà méjìlá sínú tiẹ̀ náà dùn inú tiẹ̀ náà ní dùn aburú ni ìbàjẹ́ ni tọ́wọ́ bá máa ti ń jẹ́ rìbá rìbá nù ìdínú tọ́lọ́ fi ṣe léèwọ̀ ìyẹn jẹ́ ni ìyẹn jẹ́ ni a kì í fúnni lówó ló kọ pé aya ni káwá gba nǹkan kan lé lórí owó tá a fún ni o àfikọ́ jẹ́ rìbá kọ́dà ń tá a gbà ó lè má jowó ó lè má jowó àmọ́ ká sọ pé nísìn one million yìí máa yá o ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣàkíyèsí pé mo fura pé ẹ máa ń produce ẹyin ní fáàmù yín bẹ́ẹ̀ ni so èmi nìkan lẹ́ẹ̀ máa ta ẹyin yẹn fún nísìn yóò lò ń ta crate kan six fifty ok àwọn ọmọ gbà lọ́dọ̀ yẹn five twenty so tẹ ọlọ́run tí ọba tẹ ọlọ́run èmi náà kówó mi ká lé ni o mo rò pé ẹ fura eléyìí kí ni wọ́n á ń pè é. Ribani, ni sẹ́mi kékeré sàlékún owó ní ọgbà ní owó tààràtà àmọ́ kí ni ó fi jàǹfààní eléyìí rìbá náà wọ́n ń pè àìmọ irú rẹ̀ ọ̀fẹ́ yọ one million bẹ́ẹ̀ ni àmọ́ gbèmídé kò wọ́n gbọ́pọ̀ ń lo èkó lọ́la ó gbèmídé kò <laughs> tí o ní yáwó lọ́dọ̀ rẹ̀ tí ó gbé lọ èkó èkó kọ̀ ọba lọ́kọ̀ wọ lọ sí Lagos street tún mẹ́kọ̀ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ ní ìsọ̀rọ̀ ah yẹ́sà yẹ́sà kọ́dà ní ti aago mélòó ni kí n jí wá wọn náà ti rí i pé torí owó tó fẹ́ gbà ni torí di eléyìí Islam ó ṣe rìbá léèwọ̀ táyé ìdọ̀rùn èèwọ̀ ni táyé ó fi dọ̀rùn èèwọ̀ ni àwọn náà sì ní nínú tírà wọn àwọn Yahudi nínú májẹ̀mú láéláé àwọn Nasara nínú májẹ̀mú tuntun pọlọ ń sowó ìléléèwọ̀ àmọ́ àwọn ètẹ̀lé tó wà nù tírà wọn wọ́n ètẹ̀lé tó wà nù ìwé wọn tọ́másì láwọn ń tẹ̀lé ẹ̀yọ̀ kan péré láàmú wa fún ọ sọ́bí tó ń ti lò tó ń tanra jẹ́ torí àwọn ń jẹ rìbá ẹ rí i pé ńgbà tó ń sọ̀rọ̀ Islamic banking system ní Nàìjíríà ọ̀fariwo àbí ọ̀fariwo ọ̀fariwo wọ́n ní ah wọ́n fẹ́ Islamize Nàìjíríà ni wọ́n fẹ́ ṣe kí ni àmọ́ kò burúkú ó Christianize yẹ kò burúkú ó Jewishize yẹ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ àmọ́ tó máa Islamize yẹ ló burú ńgbà ọjọ́ péjọ Sunday ní sinmi wọn ò tí Christianize yẹ. ńgbà ọjọ́ pé jọ sátidé wọn ò christianize rẹ wọn ò jewishize ẹ̀ àmọ́ wọn sọ pé mùsùlùmí ní ọmọ lo báńkì islam wọn ò ní kí wọ́n wá lò ń túláàsì táǹpìọ̀ torí inú gbó ladẹ́tẹ̀ gbé wọn ò pẹ́ ń gbòòrò ọwọ́ ayarí olóòfẹ́ sẹ́mi kábò sínú yéésì wọn fẹ́ lò lé ẹnìkan àárẹ̀ ṣe. wọn á ní wọn nídìí láti fa omi sí lára aláàárẹ̀ mi náà wá wà lọ́sípítù kẹsàn-án wọn fomi sí lára àmọ́ kórìíra abẹ́rẹ́ mẹ́sì wá ń gbé abẹ́rẹ́ bọ̀ tí wọ́n fi gún ẹ lọ́ba fi gbé tágbé ẹgbà mí ò ẹ la á láti bọ́ síbò <laughs> so irú rẹ ni kí ló kàn wọ́ wọ́n wọ́n ń bá wí ni tí báwọn mùsùlùmí ni àmọ́ gbogbo tí wọ́n mọ̀ yìí pé tí wọ́n bá lò tí wọ́n bá practicalize ẹ̀ ó súnmọ́ kẹ́ni tí èsè mùsùlùmí ọgbà Islam àwọn ọ̀fẹ́ náà lẹ́sìn pé olórí kan gbogbo wọn ń pariwo olórí kìnnì kan gbogbo wọn ń pariwo kí ni wọ́n jogún tẹ́lẹ̀ ju lọ kò wa lójijì. àwọn tó sì gbé ẹ̀sìn yẹn wá bá wọn tẹ́ bá dé London Islamic Bank wà ń bẹ̀ tẹ́ bá dé America Islamic Bank wà ń bẹ̀ ó sì wá burú Nàìjíríà ẹni multi-kìnnìkan Nàìjíríà ńgbà tó multi ńkọ́ kí ni a multi lẹ́gbẹ̀ẹ́ America multi wo la multi lẹ́gbẹ̀ẹ́ London London precisely àsọ ah, gbogbo Britain London precisely mọtíkìlá ẹyàwó ni ò sí London tẹ wọn tanra yín jẹ pé wọn gbọ́dọ̀ dálẹ̀ wọn gbọ́dọ̀ dá kínní lẹ tí wọn bá dálẹ̀ ọlọdún bẹ orí bá gbàrú gbé ọ lọ bí òní gbé ọ lọ torí ẹ Islam ṣe rìbá léèwọ̀ ìwọ tó ń jẹ rìbá tó ń pọ́n tè la kọ́ ọmọ pé iná lọ ń jẹun iná lọ ń jẹun torí pé òní dìde ń jọ gbé ní alkiyama àfi ìdìdí ẹni tí àlùjànnú fọwọ́ bá torí ẹ ọlọ́run ṣe rìbá léwọ̀ rìbá wọn pólísì méjì eléyìí tó ṣe pé àfẹ́ ṣàlàyé gbogbo eléyìí àti ṣe ṣáájú nu Baqara rìbá pólísì méjì à ń pè kan ní rìbá al-fadl ẹlẹ́ẹ̀kejì à ń pè ní rìbá an méjèèjì ni haram méjèèjì ni haram nítorí rìbá tí wọ́n ń jẹ tọ́lọ̀ sì ti sílé ìwọlé wọn lórí ní Saudi àwọn báńkì pọ̀ gbogbo wọn báńkì rìbá báńkì rìbá báńkì rìbá kọ́dà àwọn báńkì rìbá international tó yẹ pé ti America ni tó ti France ni tó yẹ ti Holland ni tó ti British tó gbogbo ẹ̀ kó sì tí o sì pé àti wọn ti rí pé wọn lówó tọ́ àwọn àfa wọn ké wọn ké ẹ ṣọ́ra fún rìbá ẹ ṣọ́ra fún kínní ẹ ṣọ́ra fún kínní so ìjọba ó sì pé tọ̀ àtàwọn ti gbà án láyè tí wọ́n ti wá àwọn gẹ́gẹ́ bí international relationship àwọn ò lè sọ pé kí wọ́n kángára ara wọn máa lọ kó má tún bí àwọn wàhálà míì fáwọn ẹ mobilize àwọn èèyàn nígbà tí omi bá tán lẹ́yìn ẹja kí lẹ jẹ́ òsè so ó kú ni torí ìdí eléyìí báyìí ẹ mobilize àwọn èèyàn àwọn afa ẹ máa bẹ̀rẹ̀ sí ṣe dánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ẹ máa kó yín lọ sí báńkì rìbá ẹ máa ṣe kí ní báńkì rìbá ẹ máa ṣe. bẹ́ẹ̀ ni bàbá olówó gidi kan Suleiman Ar-Rajahi ó sì dá báńkì Islam lẹ̀ ó dá báńkì Islam lẹ̀ wọ́n ń pè ní Masrif Ar-Rajahi al Islamic Bank owó tí bàbá yìí fi dá báńkì yẹn lẹ̀ téèyàn bá gbọ́ orí ọ̀fẹ́ fò yẹ billions of dollars tó fi dálẹ̀ wọ́n sì ròyìn ìgbé bàbá yẹn àti Sheikh Ibn Uthaymin ni wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní wámà olùmọ̀lọ́ náà ó kẹsẹ́ pé dẹ́pẹ́ o sábà pọ́ dẹ́pẹ́ ló fi wá lówó <laughs> so bàbá yẹn àti Ibn Uthaymin ni wọ́n jọ wámà tóró náà ní àwọn tíra tó kọ bàbá yẹn lọ dá báńkì yẹn lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ competition yìí allah nígbà tí wọ́n sọ ọdún mẹ́wàá omi ti ń tán lẹ́yìn ẹja àwọn báńkì rìbá gbogbo èèyàn tó fi dórí ẹni tí ò lówó báńkì rajahi báńkì rajahi báńkì rajahi ibẹ̀ ń kálukú sá ń kówó lọ. ìgbà tó di pé òkúta pọ̀ fáwọn báńkì gbèsè dẹ́físítì ti ń pọ̀ ju ntọ́wà ńlẹ̀ lọ àwọn náà bá pẹ́ tọ̀ wọn náà bá lọ kó àwọn báńkì kọ̀ọ̀kan máa ń kó àwọn afáàjọ wọn náà máa ń kó àwọn afáàjọ bí islam ṣe máa ń wá nù kì í ṣe pé ká máa lọ jó báńkì ká máa fọ́ títì ńgbà táwọn èèyàn wọn pe ká protest àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa béèrè ẹ what is the what is what is the islamic perspective wọn máa sọ òyìnbó bẹ́ẹ̀ yẹn on protest yeah perspective rẹ ni pé kò sí protest <laughs> tọ́ nígbà tí wọ́n mobilize àwọn èèyàn ah ṣe bí èèyàn ní bẹ ní báńkì ń bẹ ó di pé wàláì tẹ́ bá lọ sí báńkì Saudi al-Amriki American Saudi Bank ọlọ́run tí èyí ṣe gbogbo tó fẹ́ ṣe ń bẹ̀ tán ó lè jẹ́ pé ìwọ nìkan tó ríra rẹ náà bọ́ bá ṣe wà náà wà ń bẹ̀ lómi ò ní wọlé wọ́n sì dírẹ́sì ẹ̀ tó ṣe pé ibikíbi láyé ọmọ pé yẹ́s wọ́n náwó síbi ìníkíni àní kọ́sítọ́mù ọ̀wà so ńgbà tí àwọn náà wá rí i pé káì nǹkan ṣẹlẹ̀ wọ́n á kó àwọn afáàjọ bí afáà márùn wọ́n yìí pé al-lajnatu ash-shar'iyyah al-istishariyah lil-bank al-amriki as-saudi lil-bank al-britani lil-bank al-holland yìí pé àwọn committee of ulama tí wọ́n máa gbanímọ̀ràn ọ̀nà wo la gbé báńkì gbà ti báńkì Saudi amẹ́ríkàní báńkì Saudi ọ̀làndì báńkì Saudi British sẹ́mi pé àwọn náà fẹ́ pé kọ́sítọ́mù àwọn afáàtì àwọn èèyàn gbàgbọ́ pé yes tí lágbádá bá wà bìkínní àwọn afáàyè náà wàá sọ fún ọ pé àá a lè jẹ́ kọ́mítì tí ọmọ ẹ̀dá yín mọ̀ràn tó bá kí báńkì rì bàbá ni. jazakumullahu khairan àwọn náà ọmọ bá ti fẹ́ ṣe bíkọ́sí àríkọ́ àwùjọ yìí rìbá free làwọn èèyàn wà <laughs> <laughs> riba riba riba present làwọn sì ní so therefore bó làwọn ti ṣe àwọn afa àlọ́ aṣọ ọmọ kókó wọn sí islamic wing nínú àwọn báǹkì yẹn ló fi jẹ́ pé sàṣà ní báǹkì tí ó ti sí islamic wing nísìn nínú gbogbo àwọn báǹkì riba tó fi dórí ta amẹ́ríkà wọ́n sí islamic wing wípé ibi ò riba free so ibẹ̀ lẹ́rìí táwọn èèyàn ń wọ̀ ibẹ̀ ń ò wọ̀ subhanallah so ó túmọ̀ sí pé bó bá dọjọ́ kan dípò tá a fi máa san oṣù fáwọn eléyìí tá a sì rí nǹkan kan gbá bẹ̀ ẹ dákun ẹ ti wíńgì o àbí bẹ́ẹ̀ kọ́ ni so nítorí àwọn nǹkan eléyìí ń bẹ́ẹ̀ nú àwọn ọ̀nà tẹ́fi lè yí nǹkan padà tí ò ní fariwo tẹ́fi lè yí nǹkan padà tí ò ní fagbọ́n mi sí omi òtó ẹnìkan ọ̀dà báńkì kan lẹ́ Saudi wọ́n ń pè ní albank al-ahli Saudi National Bank so wọ́n bi sheikh ibn baz rahimahullah ó ní ẹ dákun bàbá mo fẹ́ mọ̀ tí mo bá fẹ́ túbá torí báńkì ahli ó ti di báńkì tó lówó jù ní saudi kó tó kú ó ní tí mo bá fẹ́ túbá torí pé rìbá rìbá rìbá tẹ̀yìn olùmọ̀ ń kò dáa kó bóòlù ó sì bọ́ọ̀lù ń pàdé báyìí nìsí wọ́n lè lò ló fi bẹ̀rẹ̀ ó ní one thousand riyals ló ń fi bẹ̀rẹ̀ báńkì bíi forty thousand naira lónìí èlò lówó rẹ̀ dà ó ní ah billions billions wọ́n ní gbogbo billions ẹ wọ́n náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ wàá túbà lọ sọ́dọ̀ ọlọ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run foríjìn fa in tubtum falakum ru'usu amwalikum la tadlimuna wa la tudlamu tẹ́ bá túbà kápítù yín tẹ́ fi bẹ̀rẹ̀ ẹ̀yin lẹni àmọ́ yòókù haram ọ ò lè o orí ó náà ni bàbá yẹn kú sí ìdàkùn ó lè láyé tọ̀run wa ń kọ́ yóò lè jù bẹ́ẹ̀ lọ kọ́ lọ́n sànù wa àwọn Yahudi wọn máa gba rìbá waqad nuhu an a sì ti kọ́ fún wa a kọ́ fún wa sí bọ́lá ti sọ fún wa pé òun yẹn gbọ́rọ̀ a ṣe rìbá lè wọ̀ fún wa àwọn ni kò sí yàtọ̀ láàrin káràkátà àti rìbá náà ah, nísìnyí ìwọ lọ ra búrẹ́dì ní bẹ́kìrì wọ́n tà fún ọ ní fifty fifty naira ìgbà tí wọ́n pàtẹ rẹ̀ kalẹ̀ wọ́n tà sixty sixty naira sí náírà mẹ́wàá mẹ́wàá tó ọjà lérè ṣé haram ni kì í sàrámù tọ́lọ́ má sì ṣe tó rẹ́ nìkan mú tó tà fún ní eighty naira ṣé haram ni kì í sàrámù ẹ̀tọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni tá a bá yá ní fifty naira tá a fi gba sixty kí ló burú bẹ́ẹ̀ wọ́n ní ah ṣé bí eh, búrẹ́dì fifty àfi tà sixty àtúntà ní eighty ẹni kò burú ìgbà tí wọ́n wá yan fifty lọ́wọ́ burú kí n gba sixty ló burú kí n gba eighty ah, ah. lọ́dọ̀ tiwọn wọ́n ní nǹkan kan náà ni kìí ṣe nǹkan kan náà nítorí pé owó ló fúnyàn fẹ́ fi gbowó nìsín yàtọ̀ sígbà tó o bá fúnyàn ní ọjà tó o fẹ́ fi gbowó ìgbà tó o fúnyàn lọ́jà tó o fẹ́ fi gbowó Islam ò ní kọ́ ọ máa pé yìí báyìí mọ́ mi lérè ẹni tí wọ́n ń ṣe báwọn gan kò dáa èlò lọ fẹ́ ta ten thousand ni ó sì padà tán four thousand kò sí tó burú mbẹ one thousand náà ló sì ra òjèrè three thousand halal ẹnìkan á lọ jẹ rìbá rìbá báwo ebi búrẹ́dì ni wọ́n tà yéésù owó lọ yá kí ló dé tó wọ́n gbọ́n lọ síbi pé kíní yọ̀ kó ju one thousand one lọ one thousand torí pé wọ́n mọ káràkátà lórí ọgbọ́n ni kíkẹ́ sí pé tó má ti pè é yín báyìí lọ́ba dáwó lẹ̀ bí ẹni tí ń ṣe owó yàrá rẹ̀ wọ́n á ní ọ́ olùlé owó ah sówó wa rọrùn rí so nítorí tí wọ́n bá gbọ́ mú tí wọ́n náà bá padà dé pé ìràmá tí wọ́n gbà wọn ò ní fẹ́ gbà a ti kọ̀ fún wọn láti jẹ rìbá ṣùgbọ́n wọ́n ń dọ́gbọ́n oríṣiríṣi ọgbọ́n ni wọ́n ń dá wọ́n ń jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ yàtọ̀ sí rìbá wọ́n tún máa gbà bẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí rìbá wọ́n tún máa ń ṣèjàmbá nígbà tí wọ́n bá tajà fún yàn gbogbo etí ọ̀dà wọn kò sísàlẹ̀ ètò ọ̀dà wọn kò sókè. So síbẹ̀ yìí náà mọ̀ pé báyìí làwọn èèyàn ń ṣe nísìn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe owó àbẹ̀tẹ́lẹ̀ wọ́n ní wọ́n ti fún ẹ ṣẹ́ but before kí wọ́n tó fún ní appointment letter ẹ san two hundred thousand naira láìláha eléyìí ti jẹ́ ọ̀dọ́ta ní ọ̀wọ̀ kí ni wọ́n ń pè léyìn owó àbẹ̀tẹ́lẹ̀ ni tẹ́ ẹ bá sì jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ̀ níyó torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu ar-rashi wal ẹni tó fúnni ló wà bẹ̀tẹ́lẹ̀ ẹni tó sánà kún ó fún yàn ẹni tó gbà á gbogbo wọn ọba ó lé wọn jìnnà sí kẹrẹ ọsẹ lé wọn lórí bẹ́ẹ̀ náà ní jàǹbá ṣé bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ bá lọ́ọ́ lódò ọba àbẹ́ lọ́ọ́ ní àbí àràdá àbí bòmíì láti pé tó kan làwọn ń ta ọwọ́ ọwọ́ ọwọ́ làwọn wọ́n á kó àwọn wẹ́wẹ́wẹ́ wọ́n kó sísàlẹ̀ àwọn gbogidigbogidi wọ́n kó sókè bó ṣe rí désàlẹ̀ nu sáàlẹ̀ yẹ̀ wò ẹ má tu o torí ọlọ́run ti pòwe fún wa o pé kí ni ọmọ akọ ọ̀dọ́gba ọmọ akọ ọwọ́ ọ̀dọ́gba <laughs> ìwọ náà ló sì ní látòkè délẹ̀ bá a ṣe rí inú kí ni wọ́n ń pelé yẹn xiyana ìjàmbá ni ìyá ọlọ́sàn ó ní apẹ̀rẹ̀ ọ̀sán yẹn lónìí ọlápò méjì ṣé bó ṣe rí látòkè délẹ̀ nu ṣé ó délẹ̀ ó délẹ̀ àti wọ́n ti sùsù ká sísàlẹ̀ wọ́n ti páàkì ẹ̀ ẹ wá kó ẹ kó kò débi kan á ah, ẹ báyìí ṣe é ṣe nu gbogbo èèyàn mọ̀ bẹ́ẹ̀ <laughs> ṣé bẹ́ẹ̀ ni bó ṣe délẹ̀ nu kí ni wọ́n ń pelé yẹn ìjàmbá bẹ́ẹ̀ làwọn Yahudi máa ń ṣe sẹ́ni pé àwọn èèyàn kásá àwọn púpọ̀ láì mọ̀ wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ń tòróró wọ́n sì rọ omi sínú kẹ́ẹ̀gì wọ́n á rọra bu agolo kan òróró wọ́n fi complete ẹ̀ wọ́n ń ta lórí ojú ọ̀nà àwọn arìnrìn àjò akramakumullah bẹ́ẹ̀ bá rò òróró ṣé ẹ ẹ sì wò ó pé ẹ dákun sí òróró ni délẹ̀ àbí èso kí lèèyàn fi mọ̀ pé òróró ni délẹ̀ ẹ bá ti ṣiṣẹ́ ẹni tó sojú òróró náà ni wọ́n sì délé wọ́n bẹ̀rẹ̀ sí ní dábàá lọ́ba domi ah abàmì òróró <laughs> owó òróró wọ́n gbà lọ́wọ́ ẹrú ọlọ́run ẹ dákun bó lèyàn ṣe jẹrú owó bá ń ti gbádùn àwọn bàbá ń lé epo lítà kan amabiti lítà dé ẹ mọ̀ kí wọ́n ṣe àwọn kẹ́ẹ̀gì kan tí wọ́n ti sọ pé two litres àbí bẹ́ẹ̀ ni yóò kún dẹnu lọ́jọ́ two litres ẹ wá gbé lọ lé epo gbogbo lé epo ẹ dán wọn wò nílùú yìí àti lómi náà ẹ dán wọn wò pé ẹ dákun two litres lẹ́ẹ̀bà wa tà síbi tó bá ti bẹ̀rẹ̀ sí ta tuuuu tó bá ti débi kan náà ọ̀tán a ah. eléyìí tó one and a half litre pé ah bẹ́ẹ̀ ṣe ṣe òyìnbó tó ṣe litre ah ẹ̀yin ni ọ̀daràn because litre méjì tán kọ sára kí ni wọn ò síbù bó ṣe jẹ́ náà nù wọn àti pé gbogbo olú ọgbọ ah, ẹ dákun ẹ dákun ẹ wá ẹ wá àbá yín fi kún so pé gbogbo olú ọgbọ yẹn ni pé ká sì rí ọmọ tù ó sì ti tú lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn ìta wa dínkù tá a dínkù tá a dínkù yẹn ẹ dákun á rojọ́ àbá ní rojọ́ tó bá di lọ́la al-qiyama àtọ́rọ́kọ́bọ̀ sísì tó bá jẹ lérè halalan tayyiba wàhálà ó pè ọ́ ju ètò ọ̀fẹ́ gbà lọ́nà ìlú lọ wọ́n ní tí lítà lè po kan bá da mánéjà abẹ lọ da kesi bàbá ń lè po ní yàn da o ó lè jẹ́ pé bàbá ń lè po ń kún ó dínkù àmọ́ mánéjà ọ̀fẹ́ tí lítà lè po kan ọ̀bá sì da mánéjà abẹ ni ọ̀dá kesi bàbá ń lè po ní ọ̀dá o torí bàbá ń lè kó lè sọ fún ẹ wọn a má dín kankan kú o àmọ́ kọjá pé mánéjà ti ó ti tu gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ nu pé bá a sì máa ṣe nìyẹn o ojoojúmọ́ five five thousand ní kálukú yẹn wọ́n máa gbà ìgbà tó ń jàǹbá aráyé ó rí hundred thousand òṣìṣẹ́ mẹ́fà náà ni ó fáwọn thirty thousand òun kó seventy sápò èyí dàbí ọ̀dà kọ́dà iná ni so gbogbo eléyàn bẹ́ẹ̀ nù jàǹbá anábìyà sallallahu alaihi wasallam sọ pé man gashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi lè ṣe jàǹbá kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn wa gàrí tá a ra ń kọ́ tó ṣe pé ẹ̀rùn pákó la bá ń sálẹ̀ à ń ti ń tẹ̀bà ìbá ń jẹ́bà ìbá ń jẹ́bà abájẹ gàrí débi ẹ̀rùn pákó wọ́n ro gàrí yìí wọ́n bá rí i pé gbogbo ẹ̀ ń kí i pọ̀ kí leléyìí ní nàìjíríà yìí náà nífa níbo la wá fẹ́ balẹ̀ ayé jábáyé àfi ká payọ̀ lọ àfi ká pa ẹ lọ bàbá fọgá tí wọn gbé táyà fún ẹ wọn ti gbàgbọ́ wọn ti bìlíìfù ẹ pa à ń lọ kábọ̀ à ń lọ kábọ̀ ẹ bá ní tún sí o lọ́wọ́ ni ọ̀nà mẹ́rin lèso ti gún èso kankan ò sì gún ẹ̀bà tí wọ́n rọ táyà lẹ́gbẹ̀ẹ́ ńlọ slack ńlójú ọmọ àjò ó wà lọ́nà mẹ́rin ló ti gún gbogbo ọ̀nà kọ̀ọ̀kan tí wọ́n bá sì lẹ́ three hundred ni àwọn amówódélé wọn á dunnú sówó rẹ So, owó orí ibú nìyẹn wà gbà ọlọ́run yọ láyé ń bì náà ni ó ti máa yọ kó tó di lọ́rùn nítorí pé lè yọ lára ọmọ rẹ tẹ́ náwó náwó lọ́sibítù ó lè yọ lára rẹ tọ́ náwó náwó lọ́sibítù sọ̀rọ̀ pé jàǹbá ni wọ́n fẹ́ fi rówó wọ́n fẹ́ fowó ẹkún rẹ̀ rìn nù mangashana fẹlẹ́ ìsẹ̀mìnà nínú àwọn àwọn máa kọjá lọ fún yàn hundred cartons ni wọ́n kó sínú tírélà wọ́n ní hundred tán ah, ah. ó nìkan láwa kó gbogbo kínní fún ọkàn dín twenty five kù ní. ọwọ́ akó dàálẹ̀ wa ni bàbá àtijọ́ ẹrù yẹn lẹ́ o àtijọ́ alẹ́ o mélòó ni ọkàn pa fóònù nu ó sì kó twenty five nígbà táwọn dé làwọn bá kà wọn bá pọ́ńtù pétọ́ salamu alaykum ẹ̀yìn pálí táwọn ọmọ yín kó wá seventy five seventy five wọn kó wá pé wọn bá pè ó ti pa fóònù ńgbà tó yá tó sí i lọ́ba ni ọ̀rẹ́ òun ni pé kí ló dé tó fi jẹ́ pé seventy five lẹ́kùn hundred la kú kalẹ̀ bàbá yẹn ní tí wọ́n ṣe dùn mí o kí wọ́n máa parọ́ mọ́ yẹn <laughs> ọmọ olè ẹ àìmọye àìmọye yóò tún máa àtáàkì so eléyìí túmọ̀ sí pé ká sọ̀ra fún jàmbá ọlọ́run ọba ọ̀fẹ́ gbogbo ń tí ìṣòdodo ọba wá wá fún ọ ìṣèjàmbá ò lè mú wá fún ọ láéláé orí ibú lèèyàn máa fi ṣe tó bá dùn ní ìsìn wàláhì ọlọ́mọ bí ó ṣe yọ tó kábàámà débi wípé ọmọ pé ìbáṣepé mọ́ mà ní nígbà tí ìbáṣepé òun wúlò kọ́ lọ́n sànù wa bẹ́ẹ̀ làwọn Yahudi máa ń ṣe ọlọ́wọ́n bá ròyìn wọn bomi onísàmàrún al-kadhib irọ́ ni wọ́n máa gbọ́ o irọ́ ni wọ́n máa tẹ́tí gbọ́ akalun al-suht gbogbo ntọ́jẹ́ haram làwọn máa jẹ irọ́ ni wọ́n máa tẹ́tí gbọ́ gbogbo ntọ́jẹ́ haram làwọn máa jẹ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá di lọ́la al-qiyama ìyà ńlá ni ó jẹ wọ́n ọlọ́ni wa aklihim amwalin nas bil batil wa a'tadna lil kafirina minhum adhaban alima ìyà tí tani ìyà tí roni ọlọ́run ní a ti pèsè rẹ̀ ẹlẹ́dì àwọn kèfèrí nínú wọn tó bá di lọ́la al-qiyama mọ́sá wa ń kèfèrí o kí wá sàwọn Yahudi nìkan ìnirú yàrá ń bẹ fún wa likulli amthaluhum gbogbo kèfèrí tó bá dàbí wọn náà ni ó jẹrú ìyà tiwọn náà tá a bá wo àyà méjèèjì tá a ti kà yí nìsín ẹ rí i pé ọlọ́run bá ń sọ fún wa kí ni sábàbí tó ń fi ṣe apá kan nínú tó ń ṣe lẹ́tọ̀ọ́ fún wọn léèwọ̀ nínú àwọn sábàbí ìlàbòsí nínú àwọn sábàbí yìí ni dídínà tí wọ́n máa ń dínà máwùn yẹn láti gba ẹ̀sìn ọlọ́run láti tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ń sọ kátó dípẹ́ alọ́ sídìí eléyẹn ọlọ́run sọ pé wa bisaddihim an sabilillahi kathira àti ọ̀pọ̀lọpọ̀ dídínà tí wọ́n máa dínà máwọn èèyàn láti tẹ̀lé tọ́lọ̀ sílẹ̀ yìí wá túmọ̀ sí wípé tó bá yẹ pé ìdínà mání téèyàn ń dínà máwọn èèyàn ń téèyàn láti tẹ̀lé tọ́lọ̀ láti tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam kọ̀pọ̀ só kẹsíra àti nítorí dídínà tí wọ́n máa dínà máwọn èèyàn láti tẹ̀lé tọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ dínà máa ni tí wọ́n máa ṣe ṣé tó bá yẹ pé ẹ̀kan láàrin lèèyàn máa dínà máwọn èèyàn téèyàn ẹ̀kan láàrin lèèyàn máa sọ fún wọn pé ẹ má tẹ̀lé tọlọ́run ẹ má tẹ̀lé tànàbì ṣé èèyàn náà ò lè lẹ́tọ̀ọ́ sí yà yọ lẹ́tọ̀ọ́ sí eléyìí lábẹ́ òfin a máa ń sọ yìí pé ọ̀rọ̀ ni tó jáde makhrajal ghalib ó jáde ní jáde pé èyí pọ̀jù nínú wọn wọ́n á máa dí àwọn èèyàn lọ́nà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé ẹni tó bá ṣe pé ìwọ̀nba díẹ̀ ní máa fi dí àwọn èèyàn lọ́nà náà ọ̀wọ́nu wọn ọ̀wọ́nu wọn tọrọ tọ́ lọ́nà òfin sì sọ pé ma kharaja makhraja al-ghalibi la mafhuma gbogbo tó bá ti jáde níjáde àti ṣàlàyé pé ìtọ́fẹ̀ tó gbòòrò jù nínú ìṣesí wọn ó ní wípé wọ́n á máa dí àwọn èèyàn lọ́nà lọ́pọ̀lọpọ̀ kò túmọ̀ sí pé tí bá máa dí wọn lọ́nà níwọ̀nba díẹ̀ òun náà sórí ibú òun náà sórí ibú nítorí pé nínú òfin àwọn èyí tó bá pọ̀ jù nínú ṣèṣì là á máa fi sọ̀rọ̀ èyí tó kéré wọn kì í sọ lọ́rọ̀ al-hukmu lil-ghalib al-a'am òfin máa dá lórí ntọ́pọ̀ jù tó sì jẹ́ kó ńlọ́fẹ̀ jù ni kì í ṣe ètò kéré torí ẹ ló ṣe jẹ pé ẹni tó ẹgbẹ ẹkan láàrin ló náà máa di àwọn èèyàn lọ́nà ẹkan láàrin ní máa gbé gidi náà Ọlọ́run eléyìí náà wà bẹ́ẹ̀ wọn. Ọlọ́run ọba wa sọ níbí wípé òun ṣe ní tó ń ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ fún wọn nítorí àbòsí wọn nítorí ìdínà tí wọ́n máa dínà máwọn èèyàn láti tẹ̀lé tọ́lọ́run àti nítorí owó èlé tí wọ́n máa jẹ tí wọ́n máa gbà táwọn náà máa fún yàn tó ń ti pọ́lọ̀ àti jíjẹ tí wọ́n máa jẹ owó àwọn èèyàn níjẹ ìbàjẹ́ ńlọ́fà ló ń fi ṣe àwọn tó ń ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ fún wa ọlọ́run aṣọ ń bi pé wà a'tadna lil kafirina minhum adhaban alima a ti pèsè kalẹ̀ di àwọn kèfèrí nínú wọn minhum yẹn min at a ti pèsè kalẹ̀ di àwọn kèfèrí nínú wọn ṣé gbogbo wọn ní ìṣe ni ó túmọ̀ sí pé ní ìgbà tí òfin ọlọ́run tó dá lórí ẹ̀tẹ̀lé tàwùrátà tó dá lórí ẹ̀tẹ̀lé Musa ẹnikẹ́ni tó ti hurú àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ yìí tó wá padà túbá òun náà jìyà pẹ̀lú ẹni tí ò túbá rárá nípa pé ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wọn tó ti jẹ́ tọ́tẹ́lẹ̀ èèwọ̀ ní fóònù náà láyé ń bì ṣùgbọ́n gbà tó ṣe pé òun ò kú ní kèfèrí orí imáni ló ń ti kú láyé Musa orí imáni ló ti kú kọ́lọ́n tó fagilófin Musa àbọ̀padà kú sórí imáni lẹ́yìn tọ́lọ́run anabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí Abdullah ibn Salam àgbà nínú àwọn olùmọ̀ àwọn Yahudi tó gba Islam bẹ́ẹ̀ náà ni Ka'bul Ahbar olùmọ̀ àgbà nínú àwọn Yahudi tó na gba Islam àwọn náà tí wọ́n padà gba islam yẹn gbogbo tó ti jẹ́ èèwọ̀ lé àwọn ọ̀daràn wọn lórí náà ló jẹ́ èèwọ̀ lé àwọn náà lórí kí tó gba islam àwọn tí wọ́n wá gba islam yẹn ìjẹ́ ìwọ̀ àwọn nǹkan ti kú òfáwọn àwọn tó wá gba islam nínú wọn yẹn àwọn ò ní jìyà tó bá di lọ́la kìyàmà àwọn tó kún kèfèrí nínú wọn lọ́lọ́run ṣe kí ni ló pèsè ìyà tí máa tani tí máa roni ló pèsè rẹ̀ lẹ̀ kalẹ̀ dé wọn ó túmọ̀ sí pé èèyàn lè padà gba islam kó túbá kó tó dìpọ̀ kú àmọ́ kí yòó ti jẹ́ kó tó dìpọ̀ kú ìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ láyé ṣùgbọ́n túbá kó tó fàyè lẹ̀ al-amalu bil khawatim ètò jà nínú sẹ́ ńlàsíkágbá kí lẹ́ ṣe kẹ́ tó kù láyé lọ́jà kọ́lọ́ wọn bá jẹ́ kíkú ọ̀ka sẹ́rì mọ́ wa lọ́wọ́ ẹnìjọ́ pé kìí ti ṣẹbọ tẹ́lẹ̀ níjọ́ tọkàn ní kò wọ́n dán wò ni lọ́lọ́run bá ní kú bẹ́ẹ̀ tiẹ̀ bá nu ó lọ sànù wa kìí kírun tẹ́lẹ̀ ó lòun túbá òun di mùsùlùmí lónìí kìí ṣe pé ààrẹ ń ṣe o ló bá sì gba mọ́ṣáláṣí lọ ah babalágbájá rí ah mo túbá mo rí pé kò sí gbogbo òrégbè tá à ń ṣe ò pé ó kírun àṣùbà tán ló bá sì wọlé lọ ó ní kó wọn rẹjú kó wọn tó máa lọ bí iṣẹ́ ló bá kú ọwọ́ arún ẹyọ kàn ni ó sì fi wà lìjẹ́nà torí délé ọ̀dọ́ wọ́ wa o ẹ̀mẹ́jà ẹ̀yàn wa lè sọ pé bóyá bẹ́ẹ̀ ni tòun ó rì ọkàn kú lórí àìkírun ni nítorí pé èèyàn dán lọ́wọ́ bá wò ọlọ́wọ́ bá ló máa ń dẹ̀yàn wò ọlọ́wọ́ bá ní àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí nínú àwọn èèyàn wọ̀nyí àwọn ni ọ̀wọ́ náà o ṣùgbọ́n àwọn tán padà gbàgbọ́ bó tilẹ̀ jẹ́ pé ìyà jẹ àwọn nànà nípa níta àti ṣe léèwọ̀ kó tó di pé wọ́n gbàgbọ́ àwọn ò ní jìyà tó di lọ́la kìyàmà àwọn ò ní jìyà lọ́la kìyàmà ọlọ́wọ́n bá wá ń ṣàlàyé fún wa wípé àwọn onímímà nínú àwọn Yahudi àwọn ẹni tó ríran nínú wọn àwọn ọ̀dà gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn àwọn ọ̀daràn tó gbọ́rọ̀ ọlọ́run tí ò fi ṣiṣẹ́ àwọn ọ̀daràn tí dínà máwọn èèyàn láti ṣe tọ́lọ́run àwọn olùgbàgbọ́ òdodo ọ̀dà bí wọn o ọlọ́run ní lakin ar-rasikhuna fil ilmi minhum ṣùgbọ́n o àwọn ẹni tó ní ìmà ní ìmà tó jìndò nínú wọn ọ̀tọ̀ ní ká nímà ọ̀tọ̀ ni kí ìmọ̀ta ni ó dá wa lójú ẹ mọ̀ pé wọ́n lè bìyàn méjì léèrè béèrè kẹ́nìkan sọ wípé kọ̀tọ́ kẹ́nìkejì ọ sọ pé kọ̀tọ́ rárá ẹni tó sọ pé kọ̀tọ́ yìí tá a bá tún padà lọ bá pé ntẹ mo bí léèrè lánàá ẹ sọ pé kìnnì kan ọ̀tọ̀ pé ṣé bí mo ní kọ̀tọ́ ni ṣé bí mo ní kọ̀tọ́ ṣé ẹ̀rí sì wà fún ẹ̀rí wà fún pé kọ̀tọ́ díẹ̀ ntú lọ́ọ́ ó ní mà bọ̀tí má ọ̀dá lójú rárá rárá nígbà tó ti rí pe, pé wọ́n máa ṣe béèrè pé kí lè rí ẹ̀ wọ́n sọ fún ọ pé ẹ̀rí wo mà tó sọ pọ́tọ́ màkì lọ ẹ̀ ńgbà tẹ̀sí ní ọ̀tọ́ rárá náà ni ńgbà tí wọ́n sì gan-an náà bá bára ẹ kú mẹ́wọ̀n torí pé ntòun wí dá lójú mo rò pé yé wa yàtọ̀ sí irú àwọn rubbish nonsense tẹ́rì tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìyàn yóò rówó lórí rédíò yóò rówó lórí tẹlifíṣàn àbí kí wọ́n bá sanwó ẹ̀ láti lọ sọ̀sọ̀kúsọ̀ láti lọ wíwìkúwì tí wọ́n máa mú àwọn àpèjúwe oríṣiríṣi rẹ̀ wá téèyàn ó sì fẹ́ wá ó tó bá wọn tó bá wọn ọ̀rọ̀ burúkú ẹ dákun torí tọrọ ṣé dandan ni ká lọ sọ̀rọ̀ lórí atẹ́gùn ni nígbà tó rò tó ọmọ pọ̀ ọmọ tó sọ ó sì mọ̀ pé ládùúgbò yẹn nìkan àtọ́ mọ̀ jù ọ lọ bàbá ẹnìkan fẹ́ sponsor program bẹ́ẹ̀ bá ráàyè àbí bẹ́ẹ̀ kọ́ ni torí kọ́ ọmọ tàtàkùtà lórí atẹ́gùn bí ilé mọ́mù tí wọ́n ń bi léèrè ikú ẹni tí ń gbàwẹ̀ tí èkírun báwo làwẹ̀ rẹ̀ ó ní ọ̀tọ̀ ní ládàáwẹ̀ ọ̀tọ̀ ní tirun <laughs> ẹ̀kọ́ ìmọ̀ bọ́yọ́ bọ́yọ́ gbàyè fún lè máàmù jọ ni nígbà tí lè máàmù ò sí nílé torí a lérò pé ìmáàmù kan wà tó lè pú ọ̀ tó bá wọn. a'udhu àwọn ẹni tó nímọ̀ tí màá wọn dá wọn lójú tí ìmọ̀ wọn tó rí ìdí fi múlẹ̀ nínú àwọn Yahudi bíi Abdullah ibn Salam àti Ka'b al-Ahbar wal-mu'minun àti àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn sàbí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yu'minuna bima unzila ilayk àwọn ní ìgbàgbọ́ sí ń ta sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin salam ó gba islam ó gba alukur'ani gbọ́ Ka'b al islam ó anabi sallallahu alayhi wa sallam gbọ́ wama unzila min qablik wọ́n sì tún ní ìgbàgbọ́ sí ní tá a ti sọ̀kalẹ̀ síwájú rẹ̀ torí pé ńgbà tó sọ fáwọn Yahudi pé ṣe bọ́ọ̀lù ti ṣe rìbá lè wọ̀ lórí wọn ni kò sínú tíra wọn wọn ni kò sínú tíra wọn sẹ́yìn pé bí wọ́n ṣe máa wí náà nù bí wọ́n ti ṣe parọ́ nù ńgbà tí àwọn méjì ni wọ́n ṣe zìnà wọ́n sì ti rí nínú tíra wọn pé wọ́n sọ wọn ló kópa ni gẹ́gẹ́ bí Islam ṣe mú wa bó ṣe wàá nu mọ́jẹ̀mú láéláé náà nù àwọn máa fọwọ́ bo gbogbo ẹ̀ ní ah no ẹ̀sìn islam yẹn wọ́n máa ń sọ̀yàn lóko ẹ̀sìn islam yẹn wọ́n máa ń pààyàn ọ̀pọ̀ àyàn kò fi ọlẹ̀ kó tún máa jẹ̀wà àti búrẹ́dì síjọba lọ́rùn ọ̀pọ̀ àyàn kò wá fi ọlẹ̀ kó tún máa yọkùn ó ṣe zina oníwó fi ọlẹ̀ ọ̀ka mẹ́tẹ̀mú láéláé ni ọwọ́ à ń bẹ níbẹ̀ náà kò náà wọ́n ní kó fi ṣe tiwọn. tọ́ wọ́n ní kò sínú túra táwọn pé anábì ní kílẹ̀ rí inú túra ní ni ntọ́wọ́ àmì ẹni pé téèyàn bá tiẹ̀ ṣe zina kó ń fi èédú pa lójú kó ń mu lọ sáàrin ìjà káwọn ọmọdé kéékèèké ọmọ kọrin tẹ̀lé lẹ́yìn ẹ̀rí pé how easy ah, àzìnà pọ̀ pé ebi ah, wọn kọrin fún lágbájá náà lánàá wọn kọ tèmi náà tó bá jókòó à òun kí sọ nínú sáré <laughs> tọ̀ nígbà tí ṣé ń tẹ́ rí ń ọ̀nà wọ́n bá ń kà wọ́n bá ń kà wọ́n fẹ́ẹ́ dé ibi tí ẹ sọ wọ́n lóko wa wọ́n bá fọwọ́ bò mọ̀tá anabi ó sì kà anabi sallallahu alaihi wasallam abdullahi bin salam ó wà lọ́dọ̀ anabi yahudi lòun tẹ́lẹ̀ ọgbà islam olùmọ̀ ńlá sí ní láàrin wọn ọ̀gá wọn lọ́ba ni gbé ọwọ́ rẹ sókè níbi tó ọ̀ka dé wọn káyé tó wà lábẹ́ ọwọ́ rẹ lọ́ba di ẹ sọ wọn lóko <laughs> subhanallah so báwọn ṣe máa ṣe nù ntí ó bá ti gbé wọn tí ó bá ti gbé fún wọn wọn ò gbé pamọ́ ni wọn ní rìbá wọn ò sílé wọ̀ fáwọn sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lẹ́wọ́ sọ wọn pé wọn ní ká ẹ má mutí wọn ò sínú bíbélì wọn ní ẹ má ṣe kò sínú bíbélì wọn ní ẹ má jẹ ẹlẹ́dẹ̀ kò sínú bíbélì àbí ẹ̀kọ́ ni tí wọn bá sì going to deep studies wàá mú jáde fún wọn pé irú bíbélì wo ni wọ́n kà King James lọ́wọ́ àrọ́dẹ̀ tiẹ̀ ni àbí kíni kò bá jẹ́ King Matthew bíbélì náà ni àwọn ò ní kà ibi tí wọ́n bá ní wọ́n kà náà wọ́n mà kà bí ní ìsìkáwájú mọ́à ah adúpẹ́ tọ́lọ̀ sí wa mùsùlùmí ṣé ní júmọ́ àníṣe kan wàá gbọ́rọ̀ lẹ́ bá lọ pé kíni lẹ́yìn tẹ́ gbọ́rọ̀ ìbá kírun sáwọn lẹ́la àwọn kan wàá gbọ́rọ̀ ni olórí wọn ọmọ bẹ wájú ọmọ bẹ yọ àìmọye só ó lè ní ẹ sí orí báyìí ṣe báyìí orí báyìí ṣe báyìí la fẹ́ sọ̀rọ̀ jà tó o bá tó kó sí mi mo kàn fẹ́ káàbùkù tó ra àwọn ibìkan bẹ tó ṣe pé tó o bá kà á débẹ̀ kódà tí àlàyé rẹ̀ bá yí ọ lọ síbi pé àyè sì ṣe lẹ́yìn wọn ni nọ àwọn circumstances kan lọ sọ̀ràǹdì eléyẹn kì í ṣòfin tó bá gbogbo àwọn wí <laughs> so gbogbo ọ̀nà àbáyọ nù rí nǹkan bẹ́ẹ̀ o tọ́ Abdullahi bin Salam àwọn mọ̀ pé ń bẹnu tíra wọn pọ́lọ̀ ń ṣe rìbá léwọ̀ ọlọ́run ṣe rìbá léwọ̀ kì í ṣe dandan kí gbogbo mùsùlùmí ọmọ àmọ́ wọ́ pọ́lọ̀ ti sọ fún anú Al-Qur'ani àti gbà bẹ́ẹ̀ wàlmùkìmínà sọlẹ bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó máa ń gbérun dúró wọ́n ní ìgbàgbọ́ sí ntọ́lọ́n ti sọ̀kalẹ̀ ṣáájú wọ́n tún ní ìgbàgbọ́ sí kínni sí alukur'an wàlmùtúnà zẹkẹ ọlọ́run dárúkọ zaka lẹ́yìn ọ̀sọ́lá àwọn olùmọ́ni nítorí pé ẹni tó bá ń ṣe sọ̀láàtù ló lè yọ zakat àṣírí ńlá lélẹ́yìn ẹni tí èèbá kírun kò ní lè yọ zakat àwọn olówó wa ẹni wọn yọ zaka ṣé wọn á máa kírun ẹni tí èkírun ti ṣe fẹ́ yọ zaka ẹni tí èyọ zaka ó ti ṣe fẹ́ máa kírun bí ìbéèrè tẹnìkan ṣe lónìí nù ó ní àwọn kan wà ládùúgbò àwọn nílùú àwọn olówó gidigidi ni wọn wọn kì í kírun wọn kì í gbààwẹ̀ àmọ́ tí bá dé wọn wàá ra àwọn àgbò rẹpẹtẹ wọn wàá pa àwọn ẹran wọ́n fẹ́ jẹran ni kufar ni wọn síbẹ̀ ni kufar gidigidi ulaika humul kafiruna haqqo àwọn kèfèrí ojúlówó kèfèrí nù torí di eléyìí àwọn olùmọ́ni ọlọ́run dárúkọ zakat lẹ́yìn sọ́lá torí pé ẹni tí ì bá ṣe sọ́lá kò lè yọ zakat tẹni tí bá sì yọ zakat tẹnìkan bá yọ zakat láì máa ṣe sọ́lá kò ní zakat. mo rò pé yé wa ẹnìkan lówó Zakani ni máa yọ kéékèrún nǹkan sowó ṣòfò ni ẹnìkan lálàáfíà ààwẹ̀ ló máa ń gbà kéékèrún nǹkan fi àjẹrà rẹ ni ọjà tilẹ̀ máa mú olódò yẹn torí ẹ wọn a máa gbé irun dúró wọn sì máa yọ zaka walmu'minuna billahi wal yawmil akhir àtàwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tún gbọ́jọ́ kẹ́yìn gbọ́ àwọn gba tírà tó ti síwájú gbọ́ wọ́n sì gba alukur'ani gbọ́ abẹ́yẹn ọ̀gbà gbọ́ ni àgbà gbọ́ àgbà pé tírà kan bẹ́ẹ̀ nu tírà tó lọ́n ti sọ tí ń jẹ́ kíni atawurata a sì kan jẹ́ alinjil a sì kan jẹ́ azabur a sì mọ̀ jẹ́ suhufu ibrahim a sì mọ̀ yín pé ìtọ́lọ́n fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ní kíni alukur'an àgbà àwọn tírà àwọn yẹn gbọ́ ló dindi ṣùgbọ́n alukur'ani ló dindi àti ẹ̀fọ́ sí wẹ́wẹ́ agbọ́dọ̀ tẹ̀lé gbogbo àṣẹ tó wà nù alukur'an ọlọ́run á ní àtàwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan nínú ọ̀pọ̀lọpọ̀ àyà àti àwọn àdéhùn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí kó wọn máa fi ìgbàgbọ́ ti sára pé ọgbọ́lọ́ngbọ́ àtọjọ́ kan ọgbọ́lọ́ngbọ́ àtọjọ́ kan wọn ò ní dárúkọ pọ́ gba àwọn màláìkà gbọ́ wọn ò ní dárúkọ pọ́ gba àwọn tírà ọlọ́run gbọ́ wọn ò ní sọ pọ́ gba àwọn ànábì gbọ́ bó tilẹ̀ jẹ́ pọ́ wá nù àwọn àyà mi bẹ́ẹ̀ wọ́n ní tó fà ni pé gbogbo ẹni tó bá fi lè gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì tún gba ọjọ́ kẹyìn gbọ́ kò sí tàbí ṣùgbọ́n pé yọ gba gbogbo àwọn nǹkan yòókù tí wọ́n jẹ́ àwọn òpó múléró fún ìmánì gbọ́ torí ẹni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ ó ní láti gba àwọn màláíkà Ọlọ́run gbọ́ ó sì ní láti gba àwọn àránṣẹ́ Ọlọ́run gbọ́ ó sì ní láti gba àwọn tírà tí Ọlọ́run sọ̀kalẹ̀ gbọ́ ó sì ní láti nígbàgbọ́ sí kádàrá gbogbo ẹni tó bá ti gbọ́ Ọlọ́run gbọ́ àtọ́jọ́ kẹyìn torí ẹ̀ ulaika sanu'tihim ajran 'azima ọlọ́run láwọn eléyìí láfún ní ẹ̀san ńlá èmi náà ń fẹ́ san ńlá kí ẹbí wọn náà ti ṣe ń fẹ́ san ńlá níta ní láti ṣe náà lọ́lọ́run ti ṣe àpèjúwe díẹ̀ fún wa nínú rẹ̀ yìí o a gbọ́dọ̀ gbọ́ bá gbọ́ ká sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́ ká gba tírà tọ́lọ́run sọ̀kalẹ̀ gbọ́ ká sì gba èyí ti sọ̀kalẹ̀ ṣáájú gbọ́. Kasi sì jẹ́ ní tí ó máa gbẹ́rùn dúró tá a bá lówó débi ká yọ zaka ká yọ zaka tá a bá ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn nǹkan yòókù tó kù nínú iṣẹ́ ìmánì ó dájú pé á dẹnitọ́ lẹ́tọ̀ọ́ sí ẹ̀san ńlá ọlọ́run ọba kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ò ní ya alábòsí kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ò ní máa dínà àti ṣètọ́ ọlọ́run máwìn ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn náà tó jìnnà sí rìbá jíjẹ ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn náà tó jìnnà sí jíjẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ ọlọ́run kó má yà wá ń kèfèrí ọlọ́run kó ṣe wá lọ́kàn nínú àwọn tó ní má jinlẹ̀ tí wọ́n gbọ́ ọlọ́run wọn bá gbọ́ tí wọ́n sì máa tẹ̀lé ní tọ́lọ́run wọn bá sọ̀kalẹ̀ àti ètò ti sọ̀kalẹ̀ ṣáájú tí wọ́n sì máa gbẹ̀rún dúró lójú méjèèjì tí wọ́n máa yọ zaka tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run àtọjọ́ kàn àwọn ẹni tọ́lọ́run ó fún lẹ́san ńlá subhanakallahumma bihamdik أشهد أن لا إله إلا أنت astaghfiruka wa atubu ilayk. aleykum salaam. alhamdulilayi tí yẹn bá lówó ní báńkì kìí ṣe pẹ̀lú ẹ̀mí pé yẹn fẹ́ gba rìbá so ṣùgbọ́n fún ní rìbá lórí owó rẹ̀ yẹn ọ̀nà wo ló fi lè jàjà bọ́ lọ́wọ́ rìbá yẹn alhamdulilah àwọn olùmọ̀ nípa islam wọ́n ní tí wọ́n bá bá wa fi rìbá kún owó wa tá a kó pamọ́ sí báǹkì á wọ́n náà láti bọ́ lọ́wọ́ àlékún yẹn ìbá àwọn ọmọ yìí tá a kó bẹ́ẹ̀ èyí tó lé sí yẹn á gbà tó ń tọ́jú owó wa á wọ́n á fi.